الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم àṣírí fún àlọ́gbà ọmọ sọ́lọ́wà Wa tí ọlọ́kí ọmọ sàgbà ọ̀fẹ́ àti ẹ̀fí àṣẹ àtọwà àwọn ọlọ́ fún ẹ̀kọ̀ kan wá kọ́lọ́mọ́ta àti àmì rẹ̀ kárí wá ìrọ̀nà méjèèjì kọ́lọ́mọ́ta àti ẹ̀kọ̀ kan wá ìtìkálùkú wá ìjọba ọlọ́run tí ọjọ́ ara wọn àti ọlọ́mọdé àtẹ̀kùn ẹ̀kọ́ kan wá láti di ọ̀wọ́ ní ìdáhùn sí ìbéèrè tí wájẹ́ bẹ̀rẹ̀ àkọ́kọ́ lábẹ́ pé ẹni tí ó bá pàdé láti jẹ́ òkú méjì nínú sọ̀láàtọ̀ kòsó ìrún táàmù sígbà tí òun ọ̀bá ìmọ̀lẹ̀ òun bá wọ̀pọ̀ àbí ìmọ̀lẹ̀ òsì pa. àkọ́kọ́ àbí láti ṣe ìforíkalẹ̀ méjì wọ́n ní kéde òsè tọ́wọ́ sí sálámù tó tó rántí. kò sí tí ó ṣe dúpẹ́ kí ó tún múra kàkan ní ìwà láti fi rọ́pò rákàtò fi ní sí ìforíkalẹ̀ yẹn tó bá sálámù kan tó mú rákà yẹn wá òtún ayé kò sí sálámù tó bẹ̀rẹ̀ sí ìwájọ́ sí pé ní yóò mú wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rákà aláàkọ́ló ti gbé ìṣèlú kan bẹ́ẹ̀ yóò sọ ẹlẹ́kẹ̀ẹ́ ní kí lọ́wọ́ di aláàkọ́ òkúrí torí pé erégun ìrún ní ìforíkalẹ̀ àti òkú wa bẹ́ẹ̀ bá lè ti mí táàbà ti dé láàyè rẹ̀ ẹ̀jẹ̀ tó ìdí rákà kan láti dá dáadáa eléyìí pírísìpù tí ó kárí mo rò pé agbó àwọn èyí ọmọ ọ̀pá ààrẹ náà. Tí báyìí kan ní àwọn ọmọ ọba kò ní ó kú tó ti àjọ àjẹ́ ọmọ rẹ̀ ṣe sí aláwọ̀ sí wàlúwà dáyà. Àlàáfíà sí wàlúwà dáyà lọ́wọ́ tí àwọn ti ti lórí wá tí kan náà ó bíyàn lọ fún tó ní wọn lè ṣe àdúrà yẹn di ilé láti má ṣe àdúrà fún ìbíyàn tó ti fún tó ní wọn lè ṣe àdúrà yẹn ìgbà wọn yẹn lẹ́yìn máa yọ àlọ́dà yẹn tó ń bẹ àti ń bẹ. wọ́n ṣàdúrà fún obìnrin lára ẹ̀sìn wa alàfẹ́ dúró lẹ́ni ẹgbàwá kan àbí àgbékalẹ̀ kan kìí dandan. so bàbá bá ti mọ̀ pé wàlúwà ìdárí àlàsọ tẹ́lẹ̀ yẹn méjì ní ẹni káwọ́ abẹ́rẹ́ sọ nísìn so ọ sọ di wàwà nígbà tí àwọn wà lè di náà so àti pé tóbi wa bá ń bẹ láyé kò túmọ̀ sí tó bá dàtí kúnlẹ̀ kò túmọ̀ sí báwọn ètò àforíjì torí ẹ̀ tó bá ní wàwà wàwà ìdáyìí àná kò sí ìgboro torí pé ẹni tí ń bẹ láyé níjà àforíjì ẹni tó ti kúnlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ni kò rò pé ẹ ó kún gébèrè tó bá dọ̀ ní gébèrè láyé tẹ́lẹ̀ náà wọ̀nyí wọ́n ní kọ́nà àforíjì ọmọ tọrọ kọ́nà ọmọ nàgbà ni ní kọ́nà ọlọ́run ọba wa kọ̀ọ̀nà mọ́ òbí mi yọ bá islam àdó àwa àkẹ́lẹ́ fọ́nà foríjì torí pé iṣẹ́ àwọn olùmọ̀sọ ni pé láàdáńgà ángọ́ bá àdàn kókò kò sí ẹ̀sẹ̀ kan tó tóbi mọ́ lẹ́yìn ẹ̀bọ. ìyá ni pé gbogbo ẹ̀sẹ̀ bí bá kọ́ máa ń wákẹ́kọ̀ọ́ bá ti tẹnu síwájú gbogbo ẹ̀sẹ̀ ní òkú sí ẹ̀sẹ̀ kàtà ọ̀rẹ́ ló tóbi mọ́ tí gbogbo ẹ̀fẹ́ lẹ́yìn nínú lẹ́yìn ẹ̀fọn ìyá ń tẹnu sọ́rọ̀ ó pọ̀ lọ́wọ́ ọba àtàrí mẹ́ta ìyá ń gbé ní gbẹ́rẹ̀ tí wọ́n mọ sí ìwà ń jọ lójú àbí ìṣe sìnà tí wọ́n ń lójú kọ́ ọmọ ọlọ́wọ́ àkàkẹ́ ìṣìnà bọ́ akáwọlẹ̀ fi yéé ẹ́ òun bèbí ó tún mú gbó bá òun nídìí ẹ̀ èyí tí ń ṣe síwájú ẹ̀rọ tó lágbára jù ẹ tó bá gbọ́ náà ọlọ́gbọ́n ni ẹ̀rọ káwọn lẹ́rí pé torí kó lè sì náà àwọn káwọn lẹ́rí pé torí kó jáde ẹ̀ nígbà tó wáyé tó wá jáde ẹ̀ tó wá òun yẹn lọ́wọ́ àjọ orí nínú ọ̀rọ̀ rẹ̀ ọ̀pọ̀ èyí tó jẹ́ ọjọ́ orí síwájú lẹ́gẹ́rẹ́ torí ẹ̀ ìgbàgbọ́ jáde wá ní ọlọ́ọ̀kùnrin jì ọkùnrin jọmọ yìí wọ́n pè gbọ́ jáde ó ní ìdíyẹn gbogbo ẹ̀ lọ́wọ́ já o ni wọ́n parọ́ ọ̀rọ̀ lọ́wọ́ dà polisi èyí tó ẹ̀kọ́ tọrọ gẹ́gẹ́ ní kíni gèbèrè tí kọ́kọ́ ṣe òun ni kọ́nà bá gbà á kú lọ́wọ́ ìgbìyàn lọ́wọ́ tọrọ tó rí àwọn tí wọ́n lẹ́yìn rẹ̀ yẹn tó bá ti rí yẹn ṣe àìsàn fi mo rò pé yé ìran ńlá ọ̀tá ara rẹ̀ náà náà jẹ́dá kò lọ ọ̀rẹ́. ìbéèrè tí mo fẹ́ lọ béèrè nígbà tẹ́ ń ṣàlàyé lẹ́ẹ̀kan nípa wípé kẹ́sọ̀ nípa Abubakar àti ọmọ ìtọ́jú àwọn ọ̀tá ààrẹ mọ̀ nípa ìgbé bóyá wọn fún lè ọ̀gbọ́n ti àjà àwọn àdàbíwá pàṣẹ náà ní abẹ́ ìbéèrè yẹn wípé ṣé ìyẹn ṣe yàn náà ó wá ní pé náà ní àwọn ìyá àwọn tó wà lọ́wọ́ ó yá bẹ̀ kó má tẹ̀ kó o jọba lẹ̀ kó má tẹ̀ ní. Fíìlì náà fíìlì náà kó bí abẹ́ ń pè yàn lè kúlẹ̀ lórí nípa títí náà máa ń ka ìkúnlẹ̀ ìdọ̀bálẹ̀ gbogbo àwọn àwọn afẹ́ náà kó bí abẹ́ àlejòbálẹ̀ ká ẹ má bínú ọ̀pọ̀ káwá lè ṣe ráì torí ìdọ̀bálẹ̀ lágbára náà ìyẹ́pẹ̀rẹ̀ tó sì so mọ́ ọ̀rọ̀ lágbára ju ìyẹ́pẹ̀rẹ̀ fún ìyàn fún ẹ̀lọ́ àbẹ̀rí ẹ̀rí fún yẹn èyí tá a rẹ́rìí fún yìí kó lè jẹ́ pé kiri bá lè máa lò lójú méjèèjì náà látà látòkò gbòòrò torí pé ọlọ́run ṣe lọ́wọ́ amọ́dún gan-an ó ń ṣe bó lè lọ pé nípele bó ń ṣe fẹ́ nìkan náà rẹ̀ nínú wàhálà tó wà fún ẹ̀ lóhun fi ìkúnlẹ̀ gbọ́dọ̀ náà so torí ẹ̀ ẹni afẹ́ ẹlẹ́rìí fún àárí ẹ̀rí fún ìjọba torí ẹ̀ tí wọ́n ṣe gbòrògbóyè wọ́n náà ta ara ààrẹ. Nítorí náà, ìmúdi ẹjọ́ ìṣẹ̀, àkòlé ìkásọ̀rọ̀ ká ló ti pẹ́ nìyí àwọn tó ní láti pé tí ẹ bá ké pọ̀ náà tí kí wọ́n rí wọ́n lẹ̀ jẹ́ tí ẹ túnmọ̀ náà. Kò sí ẹ̀rí tí ó sọ fún wa pé kárí èékánná mọ́lẹ̀ látẹnu ànábì sọ́lọ́lá àwọ̀sẹ́lá àbínú sí ànábì kò sí ẹ̀rí bẹ́ẹ̀. A máa rí fún àwọn ìṣẹ́ àwọn sálà pé tọ́bá kìlọ̀ sí lára wọn wọ́n mọ̀ bẹ́ yẹ tó bá yẹ kàrà ara wọn nìkan ni bóyá ẹnu abẹ́ ni àbí ìkan náà lórí ẹ̀sọ́ bá fẹ́ bẹ́ẹ̀ omi gbà tó bá ti lọ́jà sílé àtàn náà ìṣẹ́ni tí ó mú ọ sí àwọn tó ọjà àtàn ó léwu ó lé níbi ó léwu àwọn ìyá alẹ́ ọ̀kan àtàwọn ọba ilé kíni àtàbàbà kọ̀ọ̀ kọ́wọ́ akọ irun rẹ kọ́wọ́ àbísí ògùn àbíjẹ́ ògùn owó àbí kí aburú kan sí èèyàn lórí ẹ̀mí ẹgbọ̀rọ̀ sọ́ra ẹgbọ́ ẹwọ́ sí kíni sọ́ra kí wọ́n lé lágbára àmọ́ ìjọba ṣe náà ni òun láti gbé fẹ́ ọlọ́run ọba ogun wọn tó fi ṣàdáwò fún wọn tó fi ṣe kíni tó fi ṣàdáwò fún wọn. ìyẹn òní kábẹ́ẹ̀lì wọn ọlọ́run lábẹ́ẹ̀lì àmọ́ tá bá mú kankan yẹn lẹ́yìn wọn lè fi ṣàbúrú látara pé ọlọ́run fi ṣàdáwò fún wọn káwọn lè ṣe ibú níbẹ̀. ó jẹ́ wọn múra àmẹ́bí ọba àlọ́ sẹ́lá wọn fi ṣàṣírí àmẹ́bí.

nílẹ̀ bá tẹ̀lẹ̀ àwọn fọ́lùkọ́ àdídílé fún rẹ̀ àwọn ọmọ àdáwọn ọ̀rọ̀ ọlọ́run pípìlẹ̀ nítorí àwọn àbúrò àwọn ẹ̀yìn nígbà tẹ̀mú ni wọ́n lò tọ́kọ́ wá sí ẹ̀tẹ́lẹ̀ mẹ́rin àtọ̀wọ̀ sáàdì ọlọ́run nípa àárín lọ sáàdì tí ò tó ọlọ́run gẹ́gẹ́ bá tẹ́bí náà ti sáàdì ọlọ́run níjọ sí lélẹ́yìn ni ìtọ́kùn wa ilé ẹ̀kọ́ wa gbé nǹkan rẹ̀ síbi tí ọwọ́ ti tọ̀tọ̀ nípa ìjọ wọn yára tẹ́tù lára àyàn ìtọ́ba fi tó jẹ àmọ́ yára ṣiṣẹ́ gbogbo ẹ̀tọ́ bá dẹ̀ ti jó ní túnú náà pàápàá jùlọ tó bá jẹ́ ní wáàsí tó gbé ẹ̀tọ́ lọ́hùn àwọn ẹni ikú sábà máa fẹ́ dúró ó ti yé abẹ́ òtítọ́ tó gbèsà ìgbẹ́rẹ́ àwọn ẹni rẹ̀ lẹ́nìkan lọ àwọn ẹni ibú nílùú wà yìí náà nítorí pé ẹni ilẹ̀ yìí jẹ́ ti kí ó kọjú ọmọ kí ó fún ó ti kí ó lọ́dọ̀ rẹ̀ nílọ̀rọ̀ lórí pẹ̀lú ó ti kí ó lọ́dọ̀ rẹ̀ ni lọ bó ti bẹ̀rẹ̀ sí ní pa ọkọ rẹ̀ lọ́sàn-án gan ó ti yẹ títí ń pa iṣẹ́ ìjọba dárúkọ rẹ̀ sí títí ń pa iṣẹ́ ìjọba

ní bá dárúkọ ẹni àbá wa ń dá yìí àbá ojúmọ́ ìbí gbogbo ara ni ọ̀gbọ́n rẹ̀ tó máa yìnbọn bọ́ sọ tó bá tó bẹ̀rẹ̀ sí ti kọ́kọ́ wà lọ sá láàrin ó lè rìn ọ̀sà ọmọ kí mi lọ ọmọ kí mi ẹ̀rú pa mo lè pe ẹni tó súnmọ́ àwọn àyè nìkan àkọ́múra o sí àdúrà èyí tí wọ́n gbọ́ ìlágbára o báyìí báyìí báyìí rí o. so àwọn àyọ̀dẹ̀ sí nígbà yẹn ó wà sọ́ọ̀mù kò sí nàìjíríà ẹni tó wá jẹ́ ní tẹ̀ tó wù ú tí wọ́n sọ fún àpapọ̀ ẹgbọ́n ìfọ̀tà títí máa lẹ́jọ́ ẹ̀ tó torí ẹ̀ pé wọ́n pa orúkọ ẹni bí lẹ́nu lóko òṣèlú sójẹ àmọ́ nítorí kálọ́bá irú irun ẹni bẹ́ẹ̀ ni àbí kan ìkan ẹni tẹ́lọ́rọ̀ wọ́n bá rí bẹ̀rẹ̀ wọ́n lè dù ìgbẹ́ rẹ̀ wọ́n lè tọ́ lórí ìgbẹ́ rẹ̀ <laughs> ẹni tẹ́lẹ̀ lọ fún ìjọ́ ọ̀dọ́dọ̀ adọ́rọ̀ kan ọwá ní ẹ̀yìn tó lẹ́kẹ̀ẹ́ mọ́ pa ọkẹ̀ yìí lẹ́kọ̀ọ́ sí gbogbo ẹ̀sùn ilé yọ̀dà ilé yọ̀dà aláwọ̀ àdúgbò ni ẹ́ àwọn sọ̀rọ̀ ìfẹ́ ni ẹnìkan nífẹ̀ẹ́ nìkan wọ́n wà mẹ́kọ́ fẹ́ wọ́n ní káláwà ní ìsìnlẹ̀ yìí sílẹ̀ mẹ́kọ́ gbogbo kan sí káláwà ní ìsìnlẹ̀ àwọn àdúgbò gbẹ̀rẹ̀ àjọ èyí gbẹ̀rẹ̀ náà sọ sí àbá kò jẹ́ni tí wọ́n fẹ́ràn ìgbẹ́ láyé tí ó kó ìyá rẹ̀ ìgbẹ́ ìdíjọ́ agbúrò lè

lọ́bẹ̀ gba ìlú ẹ̀ òun nìkan náà ló kú kọ́ra àwọn ọmọ ìlú wọn kàmá wọn òkú wọn tó bọ́dẹ̀ rẹ̀ wọn tó lè jẹun àyè. bọ́dẹ̀ nínú lórí ẹ̀ wọ́n máa ń lépa àwọn tá bá jẹ́ tá bá ń pèyàn sí dáadáa. bọ́dẹ̀ wá fi wọn àgbẹ̀bí ṣe nǹkan yìí bẹ́ẹ̀ ni wọ́n tó lé ẹran wọ́n lé ẹran tó fẹ́ fún àgbẹ̀bí wọ́n lé níwọ̀n wọ́n lè gẹ́lẹ́ ọkùn ànábì jẹ ìjọba tó fún ìjẹ́lẹ̀ mọ́ lágbà ó jẹ́ kíkà ànábì bí kó sọlá àwọn ọ̀tẹ̀lẹ̀ ní ti máa rí ìlàpá ìsìnkìní ìjọba náà ní ààrẹ ọ̀gbọ́ ní ti máa rí látọ̀dọ̀ ti kó jẹ ọkọ̀ ọ̀rọ̀ lọ́dún wáyé ìpẹ̀lẹ̀ ní òbí tẹ̀lé kù ọ̀jẹ̀ yókù àwọn èdè ti gbé ní ẹ̀kọ́ lágbàdo so kọ ṣe àtẹ́bì ní ìkẹ́kọ̀ọ́ pẹ̀lú àlùkò lọ́wọ́ àmọ́ sì máa ń lápa nígbà tó bá fi nìkan wí tọ́wá wí tọ́wá ti wí ìtàn lórí tó ti sọ pé wọ́n á rán díẹ̀ díẹ̀ nígbà kan so bí máa ń tẹ̀lé lórí ìdílé ìyẹn láti sọ̀rọ̀ tó bá kọ́ wọn wọ́n dàbí yàtọ̀ kọjá burúkú kọ́ nàìjíríà tẹ̀ o wọ́n tó ti débi sínú ọ̀dọ́ lọ sí ẹ̀rọ tó lọ sí mọ́tò bá mi ní wọ́n kó kàǹkì bámsà tó lọ sí mọ́tò àwọn bámsà mi nínú wọn kó tiẹ̀ torí tí wọ́n ti kó ọ̀rọ̀ wọn sábà wọn nínú láti wọ́n lè bá sọ̀rọ̀ wọ́n lè gẹ́rì nínú ìjọba àjẹmọ́ àjẹmí ìdọ́rì kó rù rẹ̀ lẹ̀ òfin kọ́ sípò so ọlọ́run sì kọ́ kápá sọ́ra so bí àárín ẹ̀sìn jẹ́ nìyẹn ọ̀wà nítorí pé tọ́lọ̀ bá ní yóò ṣe náà ní tọ́lọ̀ bá ṣe yóò ṣe ọwọ́ lọ tó ṣe yẹ spẹ́t kọlọ sàlùwàlá níbẹ̀ ní gómìnà tó ọwọ́ kan lọ́nà bá ní yóò ṣe yóò ṣe kọ́ kékeré sí ọ̀bẹ̀ àlọ́lẹ́ ní gómìnà tó ṣe fún adigun ọ̀pá àtìlẹ́yìn ayọ̀. so torí ẹ wọ́n sọ̀rọ̀ àmì ẹ wá ní mọ́tò tí ń bọ̀ lọ́wọ́ sàn náà àni àbá àtòjú láàrin tòjú láàrin lẹ́sà tó báyìí láàrin mọ̀ sáà o ṣùgbọ́n kó kó sàmọ̀ wa bí àmì ẹ̀sìn jẹ́ fún ọlọ́ọ̀tà náà náà ilé rẹ̀ tètè nìyẹn pé àkọ́kọ́ ẹ̀kọ́ wá pé ọlọ́run bá tó máa wá sí ọmọ ayé bí nígbà náà àti táwọn àtàmáńtà fún wọn pé òkúta kan ò yẹ ká gbọ́dọ̀ ọ̀gá rẹ̀ ìdáwà náà di ìtọ́nà fún pé àtàkùnlá kan bí ìlọ ìjìbó làrí ìtọ́lá lórí tó ti rọ́lọ́ ọ̀gá àti ìtọ́lá lábí ìwà rẹ̀ ti fún ojú ìwé ọdún kan ní ọjọ́ ọ̀gá ọba òun ojú gani ọba tó lóòrùn. Mákẹ́tẹ́ ìgbésẹ̀ tọ́lọ́ ọba ńlábá wa ti fún ayé ìjẹ́pẹ́ àwọn ẹ̀dá ẹ̀ tó ṣe fún wọn látara káláwọn Amẹ́ríkà agánẹ́ àbí wọn ní gánẹ́. Ìbéèrè yẹn lẹ́kẹ̀ẹ́ òun ní pẹ́ tí obìnrin bá rí ìṣèhádọ́ àbí kúdúrà tútọ́ ní orí sọ̀rá ṣé nǹkan tó rí yẹn tó gba àgbà ara ìjẹ́ kàpá tó balẹ̀ fún àgbà ara ṣe látara kó máa sọ nípa ìjẹ yẹn àti àwọn àwọ̀tẹ́lẹ̀ tó dábàá lẹ́yìn ìjà tó máa bá ìsọ̀rá sí lọ. láti fún sí ìbéèrè alákọ̀ọ́kọ́ sí bọ́dà ẹ̀ béèrè wọ́n ní tó bá jẹ́ pé ìfẹ̀rí ni òbí ẹni ẹ tí wọ́n lè tọrọ àdúrà fún mo lé ọ̀pá kárí àmì ìbéèrè wọn gbangba nìyẹn tó wọ́n bá wa ṣàlàyé ìyẹn. tọ́wọ́ àtúkò àti tọrọ àdúrà gbogbo ẹni tí ó bá ti kú tiẹ̀ ti fẹ́rẹ̀ rẹ̀ tọ́wọ́ jẹ́ mùsùlùmí láàmú tọrọ àdúrà àkọ́kọ́ lọ́wọ́ sí ká àkọ́jú jẹ àwọn tí ìbá ti jẹ́ mùsùlùmí kò ládùn àti ọgbà tí bá bẹ láyé láàmú tọrọ kọ́ lọ́wọ́ àpàdánù tí ìbá ti dín mọ́ okun náà lò iná yóò ti gbẹ̀yìn lọ́mọ àlọ́ kò sí kò sí kankan tó lè yẹ lẹ́kẹ́lẹ́ kan lè yẹ lè yẹ ìyẹn náà ní oṣù ọjọ́ tó lójú bẹ́ẹ̀ pọ́pàá tó lọ́jọ́ lójú ti kẹfẹ́ rí nù lọ́n dá sí ayọ̀ lọ́hùn wọ́n náà wọ́n lọ́pọ̀ náà bàbá wọn tó fún àdáwì àtà gbogbo wọn tó lè yẹ ní kò sí ìrèjì wọ́n tó bá tún sí ìrèjì tó bá tún sí ìkẹfẹ́ rí wọ́n á wọ́n tó kó sí dáadáa láyé wọ́n á wọ́n tó di pé

àlìjẹ̀nú ó súnmọ́ káwọn olè délẹ̀ ní àwọn láìka àwọn bẹ́ẹ̀ àtúnfi àwọn àtẹ́bí ọlọ́run tí wọ́n ti kú sí ọlọ́run ní wọ́n wà ní mọ́mọ́ kọ̀ọ̀kan. a tẹ́ ẹ̀dá kan wà rí ìtọ́ni lẹ́yìn pé láyé yìí o ọlọ́run kò lè dúró olójẹ́jẹ́ kò lè dúró láyé kò sẹ́ni tí yóò rí ọlọ́run. لا تدركه الأبصار وهو يدرك الأبصار رغم الإنسان يكون فيه معي يكون لديه so àwọn tó sì wà nínú ayé náà ní sè ayé náà ayé náà náà láti wà kò sẹ́ni tí yóò lè di ọlọ mo rò pé àgọ́ yìí sára sára tó bá wá rí ẹ̀rọ rí àdéhùn rẹ̀ ká kó ṣẹlẹ̀ kọ́ ma àmúwájẹ́ pẹ́jà náà ni àti gbàgbáyé náà sì náà náà wà àlèkè ó ti yé wọn lè rí ọlọ́run ó bá ìyá wọn káwọn èèyàn tó ti yẹn kí wọ́n tó rí ọlọ́run. Àrẹ sọ fún àwọn lè gbé ilé bàbá àlùsùn náà pé èèyàn lè rárá lọ lọ lójú o. Àrẹ rárá lánàá lọ lọ lójú o nínú bàbá àlùsùn náà. Àwọn bó ti wá àlùsùn náà sí wọn bó ṣe rí kò lè sọ láìláì kò tó bẹ́ẹ̀ tó lórí ẹ̀ ìkẹ́ ìkẹta ẹni tí ṣe haida ní àbí ìsìnkádọ̀ haida àbí ìsìnkádọ̀ tọ̀ wọ́n ní obìnrin tí kí o lọ tí ọwá rí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá ẹ̀jẹ̀ tí ó gbé ẹ̀jẹ̀ tí ń wá sí ọ̀dá náà kìí tẹ̀sẹ̀ fún oṣù ẹ̀jẹ̀ tí ń wá tí ò lè gẹ́ni tí ó tọ̀ òun ni àwọn pèrè gẹ́ni ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá ìsìtàkádọ̀. ilé tó bá tẹ̀lé sí obìnrin ní máa ń tẹ̀lé táwọn obìnrin kì í tẹ̀lé sọ́kùnrin obìnrin náà ni wọ́n sọ̀rọ̀ sí kọ́lọ́kọ́sọ ọ̀rẹ́ ó túmọ̀ sí pé àrùn kan sí obìnrin àrùn kan sí gẹ́ni ẹni sí obìnrin ni táwọn kan sí obìnrin báyìí ìtí àwọn olùmọ̀sọ ni pé àsìkò tó bèrè yẹn bá fi ń sè kò sílẹ̀ bí ọ̀nà dá ìròdúró tó bá tó wá di pé àsìkò tí nǹkan oṣù rẹ̀ bá ti tó gbogbo oṣù kọ̀ọ̀kan ni o ká ní sèkọ́ nígbà tí ẹ̀jẹ̀ àwọn ọ̀dá yẹn lọ láàárọ̀ ọdún kan lápẹ̀júwe ọlọ́mọdé ọ̀sẹ̀ rẹ̀ lọ́sùn kọ̀ọ̀kan ló ti mọ àsìkò tó mọ fi ń sè kò oṣù rẹ̀ pé bí ní ilẹ̀ lu three days láti rí sí tí lèsì yẹn bá fi tó títí lèsì bá fi ń lọ yóò tún gbà fún òun gbẹgẹ ni òun ti mọ bọ̀dù kí lọ́mọ wa ṣe ni pé yọ ọmọ ìfọ́nra ṣe tó bá fẹ́ kí nǹkan kan yóò tún ara ẹ̀ páàkì so yóò tún ara ẹ̀ páàkì yóò tún bóyá tọ́lọ́tì onímọ̀ ń lò ní bóyá ẹ̀ títà ní bóyá páàkì nìyàwó so ìtẹ́ bá rí òsà yóò kékeré yóò lò lásìkò yóò ti tara rẹ̀ sí yóò ti tara rẹ̀ sí ìjọba wa ti wá lára rẹ̀ nígbà yẹn kò ní wo bẹ̀ náà ìjọba lè gbà àwọn tí lọ́wọ́ wọn fura bí ẹ̀jẹ̀ jábọ́ jábọ́ kò ní lè àmọ́ yóò ti kájà rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ìdílé nínú ọ̀sán wa lẹ̀ ní ara rẹ̀ lọ́pàá kan rẹ̀ lásìkò yẹn kí ẹ̀jẹ̀ wọn jábọ́ lára kò ní kà á bẹ́ẹ̀. tó bá dàbí àsopọ̀ tí a mọ̀ sí ẹ̀jẹ̀ èyí tó rí bí yẹ́lò tó súnmọ́ yẹ́lò tó àbí àìkẹ́ni àlùkò jùlọ ẹ̀jẹ̀ tí omi máa wà láàrin sọ pé bóyá nígbà àti omi máa wà irú ẹ̀jẹ̀ báyìí bóyá kápẹ́kẹ́ bí ìṣòkò lé so irú ẹ̀jẹ̀ báyìí obìnrin máa ń rí ìyẹn dára máa ti ẹlẹ̀ nígbà tó bá parí oṣù ìgbàdọ́wà ní mẹ́rin tó bá parí oṣù àbígbà tí wọ́n ti oṣù lọ́wọ́ ilé dára máa ṣẹlẹ̀ tí wọ́n lè bá ṣẹlẹ̀ sí obìnrin èyí ọkọ̀ tó parí oṣù rẹ̀ ọ̀rẹ́ bì ó ti yẹ wọ́n lè sọ̀rọ̀ tí oṣù yẹn ti dá tí wọ́n ti lọ ọ̀nà tí irú ẹ̀jẹ̀ yìí bá tún wá wá wọ́n ti sọ́gbà irun rẹ̀ jẹ́ àbọ̀sọ́gbà bàbá rẹ̀ jẹ́ kọ̀ọ̀ká jẹ́ orúkọ fi hàn pé òun ti máa ọ̀rẹ́ bí tóbi yẹ ó ti mọ̀ kó òun ti máa ọ̀rẹ́ bí. òbí yẹn àfikún abẹ́rẹ́ náà obìnrin nínú àdámọ́ àwọn ni pé ọlọ́ọ̀dára abẹ́ wọn ni ti sábà máa rìn sábà máa ti kéde ti sábà máa rìn. tò tí obìnrin tí abẹ́rẹ́ bá rìn nínú ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ sọ ni pé èyí tọ́tẹ̀sì wọn náà rọ̀ pé nílé abẹ́ obìnrin kọjá àlùwàlá nílé abẹ́ obìnrin kọjá kọjá àlùwàlá torí tọ́pẹ́ ní mẹ́ta àdàpọ̀ wá pé nǹkan wá lè pé ojú ara mi fi kọ́ mọ́ á tó ojú àbúrò nínú ọ̀gbà ni kọjá àlùwàlá torí tọ́pẹ́ àdàpọ̀ tọ́rọ̀ ń bá dáhùn wọn ni tó bí àwọn ẹ̀sùn jẹ́ tọ́gbà ọ̀gbà náà àwọn tí ọlọ́run bá ṣe níwọ̀n pé àní pé náà mọ̀lẹ́bí jẹ́ àdìbá tẹ́jú lọ́wọ́ àbí máa ọwọ́kùnrin náà bẹ̀rẹ̀ ìgbàkọ́kọ́ ti ẹ ti fún pé àwọn àbáwọ̀ pé ìdákẹ́ wọn ṣe yẹ́sùn àyẹ́sùn àbáwọn kékeré nígbà àṣìláyé yìí náà tó ìkẹta àbí àdìbá ń dáhùn níṣẹ́ wọn. káfíńyẹ̀ka máa ká sí fún àwọn tí wọ́n ṣe mùsùlùmí àwọn fẹ́rẹ̀ ní àbíra wa kí ni túnmọ̀ sà nínú èdè ìbò sà fir kí ni túnmọ̀ rẹ̀ kò sẹ́lẹ̀ tó bẹ̀rẹ̀ ẹ̀ lọ́lẹ̀ rẹ̀ kí ni túnmọ̀ rẹ̀ tó dálé kọ̀wádìí tó bẹ̀rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní word of respect ni o ó ní ìtumọ̀ kí ni jàre. oyè tó náà wọ́n ti nà án. Náà. Náà. Uh, sọ ìtumọ̀ tẹ́lẹ̀ tọ́tọ́ rẹ̀ òun ni sẹ́yìn ló ti ń pé aṣíwájú rẹ̀. Wọ́n á bẹ́rẹ̀ tí ìtìlọ́jẹ́ máa gbé lọ́dọ̀ àwọn ilé ìfò. Tó wáyé pé aṣíwájú mi ni èèwọ̀ ní ká fọ́ fún gẹ́gẹ́ ẹ̀gbọ́n tọ́jú kí wọ́n lè aṣíwájú ìyẹ̀wò nǹkan sọ ní gbèbè torí pé ọwọ́ akọ́ni pẹ̀lú ṣẹ̀rí àfúláàmù pé a gbọ́dọ̀ máa àwọn tí èsè mùsùlùmí ní aṣíwájú wa ẹ̀ gbọ́ báyìí ìyẹn bá ẹ̀sìn ìwà ni pé tó wá jẹ́ pé ní àgàbí rẹ̀ pẹ́ẹ̀sì lásán ni ọlọ́run bá lọ́gbọ́n jùlọ títí mo lè sọ ni pé ó lè mọ́ dúró ó lè mọ́tò bẹ́ẹ̀ ni ó lè mọ́ burú torí pé ìlàpọ̀ ní a máa rẹ̀ fẹ́ ti gbèsè rí náà òní a máa rẹ̀ fẹ́ so òní a bá pọ̀ wọn lé níwọ̀nba ìdè tiwọn ẹ̀gbọ́ yìí so àmọ́ ọ̀gbọ́n àwọn àlàbá bẹ́ẹ̀ mo gbàgbọ́ láì ọ̀gbọ́n àwọn àlà lábẹ́ ìsìn àmọ́ tó bá jẹ́ pé ní ìtumọ̀ rẹ̀ ní pé ọ̀gá ìyẹn ó kílẹ̀ pé àgbọ̀rọ̀sọ. àwọn dábẹ́ pé àgbàgbé ẹ̀spẹ̀tì ni pé wọ́n lọ ẹ̀spẹ̀tì lásán tọ́ tí a wà ní àárín méjì pé a lè sọ pé wọ̀ ni a lè sọ pé ọ̀dọ́ tọ́ lójú méjèèjì àmọ́ ìtòsúnmọ́ ni pé ọ̀nà àtọ́ ọ̀nà ọ̀gá ara ààrẹ náà. wọ́n náà wọ́n tọ́lọ̀ sí ilé wọn náà mọ̀lẹ́bí wa pé máa lè fẹ́ máa lè fẹ́ àwọn tọ́lọ̀ sí ilé wọn náà mọ̀lẹ́bí wa pé àlè fẹ́ wọ́n ní sáà lè máa wò wọ́n bí ìyá wa wá wọ́n ọ̀nà tí wọ́n yà ní láti nìkan lẹ̀ ìṣúgbọ́gbẹ́ tẹ̀lẹ̀ lọ́sí owó ọwọ́ ni ọ̀rọ̀ tí wọ́n ti wà náà àmọ́ òun ni mo tọ́ pamọ́ ojú àti ọwọ́ nìkan ló ti kí ni tó bá ń dá ara rẹ̀ lẹ́kọ̀ọ́ sí ìtọ̀ yìí ó ti yé àmọ́kọ̀dá tó ìwọ́n wá irú bí ìrẹ̀ òkè báyà yìí kò sí ìpọ̀ jù kúròpọ̀ ìlàgbà nìyí tó àtọwọ́ àti ibi ẹsẹ̀ wálẹ̀ àmọ́ tó bá ti mọ̀ láti di irú ibi ìtàn síbi òdodo síbi ọyàn báyìí wọ́n wù pẹ̀lú ìwòkú lọ́wọ́ ó ti yẹ máa rí ọba pé tí wọ́n lọ́gbà àwọn akẹ́kẹ́ ẹ̀rọ nàìjíríà yìí àwọn ọmọ yíbò tí ọmọ fi ọmọ rẹ̀ pa lẹ́nu abẹ́kọ̀ ìṣẹ̀lẹ̀ bá ìṣẹ̀lẹ̀ fẹ́ máa àbúrò náà wọ́n wà dáná bọ̀rẹ̀ àti pé ìyẹn gan kìí ló láwọn àsìkò mẹ́ta kan lọ́sọ̀ tí wọ́n fẹ́ẹ́ kí àkọ́kọ́ rà lẹ̀ láwọn àsìkò yẹn. Màtọ́lọ̀ wa ti wá nípa ọmọ ọgbà ẹ̀dá. Ìwọ́n tó wá jẹ́ pé ọkùnrin ni àbí àǹtí rẹ̀ ni obìnrin wá bímọ. Wá wọlé pàtó fẹ́ wá ọgbẹ́ nípa àbẹ̀ àwọn ọ̀dà àfẹ́yìn sọ̀rọ̀ fún yẹn náà. Àwọn bá wọn fẹ́ wo díẹ̀ ojú àti rẹ̀ òkú lè fẹ́ ọmọ ìgbà ìlú lẹ́nu pé ẹ́ẹ̀ bí ṣe ń wo ìyàn ti rọgbà pé àti ah, àtà lọ́rùn sì wá yí padà ó sì wá di ó lè gẹ́gẹ́ bí mo lẹ́tọ̀ọ́ sí ẹlòmí ọ̀wọ́ ọmọ àbúrò rẹ̀ àbọ̀mọ̀ ẹ̀gbọ́n rẹ̀ wọ́n máa ń tó bẹ́ẹ̀ sẹ́kọ́ máa àbúrò rẹ̀ ò lè fẹ́ àbọ̀mọ̀ ẹ̀gbọ́n rẹ̀ ò lè fẹ́ kí ni ẹ̀gbọ́n bàbá lọ́kùnrin ayé pọ̀ àbí ìyàwó ò lè fẹ́ kí ni àmọ́ sọ́ra fún ìwò náà sọ́ra fún o lè kó sí lọ́sọ̀tí tó burúkú ojú ẹ̀ tàbá ti ká sọ́dà rẹ̀ kó owó ọwọ́ ẹ̀ àwọn bá mi lè wọ́n tà ọ́rọ́ bá mi tọ́ba nínú ẹgbà mi orí ẹ̀sọ́ra rẹ̀ wọ́n ti bá lọ́wọ́ tó wá ní owó ìfẹ́ ẹ̀fọ́ rí wòsùn ìyàwó yẹn mo ti tọ́jú dáa lè wò lára àwọn tó jẹ́ àwọn tá a lè fẹ́ náà o mọ̀mọ́ rẹ̀ ojú ẹ̀ ọwọ́ rẹ̀ ẹsẹ̀ rẹ̀ wọ́n wo láti bí ìtàn wọ́n wo láti bí òkè báyìí àmì náà ń pè wọ́n wo hmm, ìwọ̀ làwọn yẹn. so ìyàwó yẹn nìkan ló lè wọ ẹni ibi tó bá wọ lára rẹ̀ ọkọ rẹ̀ nìkan ẹni ibi tó bá wọ lára rẹ̀ o lè mọ ilé máàkì ti mẹ́ra ọkọ rẹ̀ máàkì ti mẹ́ra ọkọ rẹ̀ olùkà ṣòkò tó burú bẹ́ẹ̀ ó lè fọ́ bára ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ torí pọ́ ìlẹ̀ náà ọ̀rọ̀ bí sí ọlọ́pẹ́ ẹnì kan ọ̀gbọ́dọ̀ máa wúwo ẹlòmíì kọ́ ọ̀gbọ́dọ̀ fi wo ẹ̀rọ sẹ́lòmíì àyàfi ọkọ rẹ̀ àbí àwọn ẹ̀sìn kan ó ti yẹ ọkọ rẹ àbíyàwó rẹ sọ́rọ̀ rẹ dáàbò ara rẹ kó gbogbo ọmọ nìyẹn àkọ́kọ́ àbíyàwó nìkan. àwọn yìí wọn náà lè ra wọn ní bó ó bá fẹ́ wò wọn. gbogbo ìyá bá wọlé káwọn àtúndì àwọn kan wọn láti jọ yìí àwọn kéde ẹ ti mọ̀ wọ́n àwọn táwọn ṣe fún wọn lóbi lóbi àwọn oníjàlè ìbí ìṣòwò ìrírí ìyàwó rẹ̀ ní ṣe gẹ́ni ìgbàwọ́n tó sọ́rọ̀ wọlé lọ́rẹ́ ẹ̀kùnlẹ̀kùn àwọn ẹ̀lẹ́kùn ní ẹ̀rẹ́ paramẹ́ paramẹ́ lẹ́ra ìyàwó tó ọfẹ́ ẹlẹ́ẹ̀ paramọ́ rẹ kọjá rẹ wọlé ó sì paramọ́ kú ó sì paramọ́ fún ìyàwó rẹ̀ bá paramọ́ náà ṣòro ní ìgbé lọ́sọ̀kọ̀ tó pàdé tóbi lọ sí máa paramọ́ kọ́kọ́ òjú ọmọ sí alẹ́ kiri o torí pé akọ́lé pọ̀ àti rí ẹ̀dá asọ́lẹ́dẹ́gẹ́ni tó bá wọ sọ tọ́wọ́ tó bá ká wọ́n máa ní ìsìnlá ọkọ̀ àwọn tó sí láàrin ní tí wọ́n tó wọ́n ti wọ́n lè rí kó o ní ìlọ́dọ̀ ọkọ̀ rẹ̀ kò ní jọba lójú ó ti tó bá rí ọ kò ní bẹ́ máa ara ò ní máa wá sára rẹ̀ kò lẹ́kọ̀ọ́ náà máa ń bí ti gbogbo àtọ́wọ́ tó ti gbogbo ẹ̀ tó bá kà sí máa wọ pé ah, tí wọ́n lápọ̀ yìí àwọn ìjọ bẹ́ẹ̀ so àwọn ọ̀wà tó wà wọ́n sọ àwọn ẹgbẹ́ àmìnà sí máa ń sílẹ̀ àwọn sí àmìnà máa ń sílẹ̀ tí wọ́n ní wọ́n sọ́nà lé ọ̀gá tó ọ̀rọ̀ mọ́kọ̀ ọ̀rọ̀ sí máa ń ná tó lọ́kọ̀ lè sáré à máa wọ́n sọ́nà gbogbo gbà ọ̀gọ́ máa wọ́n sọ́nà lé ẹgbẹ́ àwọn obìnrin tí wọ́n jẹ́ ajá kan ẹgbẹ́ jọ wọn ìjọ pé tó bá wà ní olé báyìí ẹ̀ bí ọmọ ọ̀dọ̀ àwọn ọ̀kan tó fi àwọn tẹ́lẹ̀ bí sáré àpapọ̀ gbé dúró sí yọ́wọ̀ àrùn yọ́wọ̀ àrùn kò yọ́wọ̀ káàkiri yọ́wọ̀ àrùn ìrọ̀lá ẹ̀kọ́ ọ̀rọ̀ sí tí bá wá ń lò dé yọ́ àti fún wọn náà ọ̀gbà sẹ́ńtì yóò fún wọn sẹ́ńtì. Aṣọ tí ó lè wọ̀ kọ́kọ́ yẹn ló máa rà ẹ má ọwọ́ ẹ kì ṣe dáadáa fẹ́yìn obìnrin wa ìdẹ̀dàdà tó bá ti wà nílé rọ́jú sọ́dọ̀ ọgbà náà nù rọ́jú kó múra nínú ilé ó ṣe lè òní ọmọ ní ọmọ ẹni tó ti máa jáde ní wà lókè nínú yẹrin ó ti máa jẹ́ bẹ́ẹ̀ ó wà nínú ilé òun ló bọ́kọ rẹ tó bá lọ ta ẹni wọn ẹ̀kọ́ yọ tí èdè dànù ó ti yé kọ́wa ó yọjọ́ ẹ̀ lóko jáde lé àwọn àmì ẹ̀yìn ò ní ṣe bẹ́ẹ̀ ẹgbẹ̀rún ṣe bẹ́ẹ̀ náà bí ọba dá sọ̀tọ̀ pẹ̀lú bá bẹ́ẹ̀ ní ìgbà yẹn tó wá síra lẹ́gbà ìtọ̀sùn tí ó gbòòrò ó pé a sọ yẹn nípa pípé ọwọ́ sọ láti sọ torí àǹfààní náà ti lẹ́lẹ̀ fún ẹ̀yìn obìnrin pápá jùlọ pé ẹ̀sùn gbọ́dá so ara àmì ẹ̀ náà wọ́n lọ sí ara rẹ̀ náà. nípa ìgbìmọ̀ ọ̀gbìn ní ọlọ́gbà ọ̀gbà ọ̀gbà ṣé nínú àlàyé tí káwọn òfin wọ ìjà sí abẹ́ ayé àgbà. wọ́n wọ́n ṣe ní ọ̀pá náà. Wọ́n ní kí wọ́n wọ̀ sí àgbègbè kí wọ́n wọ̀ bí ìsìn àbí ẹni tẹ̀sí mi sọ̀rọ̀ àbí skẹ́ẹ̀tì mi kọ̀dá ṣèkéṣe iye sí ìgbìmọ̀ àkùsọ̀ nítorí pé géètì lẹ́sìn àwọn aspect mi kò ní bẹ́ẹ̀ níbi láti ṣe jẹ́ ọgbẹ́ ìjẹ́ ó lè ní design dára ó lè ní kọ́lọ̀ ó lè pé ó lè máa pa àwọn èèyàn lọ́tọ́ tí ẹ bá fi àwọn kọ́lọ̀ kan lára sọ kò ní ipa burú ni àmọ́ ó lè ti pa àwọn èèyàn sí ni ẹ tó fi kí ìrànlọ́wọ́ sí ìbámu dára lẹ́sìn náà kí lè bu kò sí ìpapọ̀jù àmọ́kọ̀dá tó ẹlẹ́gẹ́ni kì í pa kì í ta síbi àmọ́kọ̀dá tó torí pé gẹ́gẹ́ ni aṣọ ẹ̀sọ́ ni yóò sì máa pè é ìrànwọ́ sì lẹ̀ ní pété ìrọ̀bá wọ dé àbọ̀wọ̀ àwọn tẹ́ kò ní pọ̀ bíi àwọn òfin tí islam gbé kalẹ̀. yọ pa ìsìnkú ọ̀la ìyẹn ṣáájú kò ní bí lẹ́kùn tí islam lọ kọ́ bẹ́ẹ̀. kò lẹ́ tó ní ìbálẹ̀ ìyẹn náà dájú ó lè mọ́tò gbogbo ṣẹlẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú tó lè ṣẹlẹ̀ lórí ẹ̀ kọ́ lóun ṣe ìmọ̀ràn tí ẹ̀sìn wí ní ìkọ́lé tọ́ba kà sí ọkàn ọkàn péye kò tí ì ṣe sẹ́nu bí ó sì gbà tó bá tó ń wọ̀ ọ́ ní tó ṣe pé ìjáàbò rẹ̀ ọwọ́lẹ̀ at least kọ́ débi ojúmọ̀ rẹ̀ kó sì tóbi àbí kọ́ débi eh, bíbà ẹ̀rù kó sì tóbi tó bá wọ́n wọ ìdí náà sáà tó ti ṣe tóbi ṣe bóyá ọwọ́ bíi kaba tó tóbi ọwọ́ sáré àbọ̀ tẹ́sì ńláńlá bíi ṣe ìṣèlú àwọn tẹ́sì ìlú yìí tó wọn náà tóbi tọ́wọ́ ìṣàkóso àbúrò bẹ́ẹ̀ tó ti yé àbótí ẹ̀lò yìí tá a máa ń lò gba bẹ̀rẹ̀ wá lẹ́lẹ́ lẹ́ẹ̀kan náà so kò sí tí ó lòó bẹ̀. èyí tá a máa ń lò gba bẹ̀rẹ̀ wá lẹ́lẹ́ kan lẹ́ẹ̀kan àwọn ọkùnrin àwọn afá so àwọn ọmọ ẹ̀ ní àwọn ìwò kọ̀ọ̀kan ní ìmú kàákà jùlọ pàpà jùlọ nínú òkúta wà yìí ó láwọn ìlú kan ní tí ó kọ́ nígbà tí ó sàpà tó lọ fún àwọn náà. Wọ́n bẹ̀rẹ̀ sí pé ṣé ó dáa kéèyàn máa fi ọṣẹ sí wọn àbí pé nínú òwú àti rọ́bà èrò ní ó dáa kéèyàn náà ti sí irun. Àti dáhùn yẹn jó ni. Ẹ̀rí náà eh, ìbéèrè mi ni pé tí bọ́lá tó fi sóòtì tí ó bá bọ́ sí táàmù bóyá bí lórí ó bọ́ sí táàmù ẹ̀rí àti wọ́n fi táàmù lórí náà ti wọlé tó ṣe bá lára ṣe àríyá. a sọ̀rọ̀ lórí ẹ̀ lójú òní ẹ tó ké láti bí aago mẹ́jọ àárọ̀ èyí tó hàn ní pé kókó di júlì wọn ti parí ẹ̀ mọ̀kábílì agbóhùnjì lọ́sùn lọ́sẹ̀lẹ̀ so tí wọ́n fi lọ world pride láti tó àsìkò náà tó bá tó àsìkò náà jáde wọ́n sọ pẹ̀lẹ́ wọ́n fi torí pé ẹ̀rọ ìfẹ́jì kan lọ kálá tòun ti wá wọlé tó tó ṣẹlẹ̀ á fi ń wọ́n kan ká tó máa fi wọ́n lọ sí àlá rẹ̀. Ìbéèrè ìjọba ló bẹ̀rẹ̀ ṣàyàlá àwọn tó lọ́dún àbí àláràṣẹ́ gòbí àláràṣẹ́ ẹlọ́ka ẹ̀ náà ní àwọn méje láàrin lọ́ka lọ́dún láì àwọn méje ẹgbẹ́ àwọn méje tí ọlọ́run ọmọ yóò lọ́wọ́ wà ní gbangba wájú ọlọ́run tọ́mọ náà ò sí ìmọ̀ tí ò sí ìmọ̀ àyè tó lé tó lé tí ọlọ́run ó sọ ọrùn mọ́ wa tí ò ní ti bí mẹ́ẹ̀kan lọ sí orí wa tí ọmọ ọlọ́run wa sọ bí ìgbà tí pẹ̀lẹ́ bá sọ lórí iná. ẹjọ́ bá gbọ́mọ̀ yẹn mọ́ra ọmọ nípa ìwé yẹn. ẹ bá gbọ́mọ̀ yẹn mọ́ra ìjọ. náà kúrò bá gbọ́ wáyé lásìkò rẹ ọlọ́run aláwọ̀ méje kan bẹ̀ tó wọ́n lọ́wọ́ ọba tó wọ́n dàbò di àná aláṣẹ́ òyìnbó wọn gbòógì kí wọ́n fẹ́ gbòógì aláàṣì òun ni wọ́n lọ́wọ́ bọ́ ta gbò wọn méjèèjì náà. nínú wọn òun lọ̀dọ́ òun ni kí ni nẹ́ṣẹ̀ àbí ìbá àdàtìlá ọ̀dọ́ tó dàgbà sínú ìsinlọ́wọ́ wa àwọn tá pè lọ́dọ̀ọ́. bí àwọn ọmọ tí wọ́n dàgbà sínú ìsinlọ́wọ́ ọba. irú ẹni bẹ́ẹ̀ ọlọ́wọ́ dàbò dìbò lọ́jọ́ ìlọ owó òní mẹ́yà yẹn lọ́wọ́ ẹ̀yìn ọ̀dọ́ bẹ wà ní ti kórè tí wọ́n bá wọn ká lè ṣe bíi dss àwọn ss one ó ní sílẹ̀ yẹn àwọn ọgbà táwọn ẹ̀mọ́ bẹ̀rẹ̀ hàn mú. tọ́mọ ẹ bá tó wọlé ss ó tún lè máa ṣe ìdílé mọ́ nígbà wọlé ss náà báyìí ó ti jà ó ti já sí o ó ti lé kéde ó ti fi ta ẹ̀kọ́ tó o ti mọ ṣe ń lọ díẹ̀ díẹ̀ òtún náà fà á lé sí. ẹ̀yọ́ ọmọ tí ọlọ́run ọgbà òní ẹ máa sáà bẹ́ẹ̀sì bọ́ bá wọn tó ẹmọ bá wọn lé ọkọ̀bẹ̀rẹ̀ káàkiri àdúgbò lẹ́yìn ní òsì sọ orí di ohun bí ẹkọ oríire tẹwàá súnmọ́súnà ọlọ́run tẹ súnmọ́súnà oríire tó náà tó gbọ́ ilé ìjà lé lé inú rẹ̀ ṣe ń dùn ìwọ́kúwò sínú bẹ́ẹ̀ oyè rẹ̀ o níjọ́ táwọn èèyàn bá rí ìyàwó òwò rí àrùn máa kó ilé ọkọ̀ sẹ̀lẹ̀ sí ọ̀nà tọ́rọ òfin fún ọlé èyí mẹ́wàá ó dùn báyìí ẹ̀yẹ ẹgbẹ̀rún yìí ó dùn báyìí lọ́mìkan láàrin wọn gbòógì ọlọ́wọ́ sì dàbọ̀ tí wọ́n bá kò yẹ bọ́ fún a ọ̀rẹ́ kan bọ́ fún ọ ọlọ́mọdé orí ọgbọ́ fún wa ìyẹn jẹ́ kan torí ẹ̀ ọ̀rẹ́ kan máa bá àwọn ọmọ ọ̀dọ́ wa káwọn bá wọn káàánú àwọn tá a bá wá lè pé ọlọ́run ní kí wọ́n lè fi sí dáadáa yìí àwọn ẹ̀kí wọn mọ̀ sí torí pé àsìkò ọ̀dọ́ nìyí sábà fi ṣe dáadáa yẹ́dẹ́gẹ́dẹ́ yìí náà ti ti dáadáa wọ́n ní ọ̀lọ́ fẹ́ tó láì ẹ̀fẹ́ ti ẹlọ́ ti òkó èyí ti lo ẹjẹ́ náà mo lò sí wa ló ń ṣe ẹlọ sẹ́fẹ́ àsìkò sẹ́yìn ọmọ fi ń lò ìgbà tó ti bẹ̀rẹ̀ nu tó fi máa wá pé táàbì tàbí kíní kan almost forty ó ti máa wà lọ́dọ̀ forty náà lọ́rẹ̀ mi àmọ́ ọ̀dọ̀ pé àkọ́kọ́ dọ̀ mí yìí. so lórí ìbéèrè àwọn ọmọ ká bá rí pé ṣe lọ́yẹ ká máa ká máa wọn tó ló lórí kó kò rísì kò rísì ìdí àwọn ọmọ ọmọ rẹ o bá wà sí òṣèré bọ́ wọn lọ tí ó bì sí dáadáa tí ó bì sí dáadáa kọ́ ló kó sí bẹ́ẹ̀ tó bá rí pé ìwé lọ́yẹ àbí àfihàn tó bá rí pé ilé ìwé lọ́yẹ àyà àfihàn ó lè wà sí ẹgbẹ́ ara tó àpò rẹ̀ náà kọ́ wa lọ rọ́ ẹ̀sìn lẹ́yìn tó bá wá pàdé tó bá jáde tó wọ́n ti mọ jáde lọ tó ti tó ti rẹ̀ tí kò lè bi àbúrò yìí wọ́n ti lọ pàdé tó wọ́n ti sèrè ó lè gbé ẹsẹ̀ lè parí ẹ̀ ó lè tó wọ́n ti gbàdá tó mọ̀ ó ti ní ẹsẹ̀ tó lọ bọ̀ lọ. tó bá rẹ̀ ti sọ ọlọ́wọ̀n tó ké nínú àwọn èèyàn tí ànábi ká òun ni ẹnìkan tó ṣe pé obìnrin kan pè ànábi tó wá wùlò obìnrin yẹn ó ní òun lọ́dọ́kùnrin kan kì í tarúgbó kí ó bí sọba arúgbó ọmọ tí ń lọ lọ tọ́ba fún arúgbó mi níyàwó bàbá títì bàbá tẹ́wọ́n tí ó ní ní ilé ìrẹ́ lọ fẹ́lò mi ẹ lọ sí kí ni ẹ lọ fẹ́lò mi ó ti fi obìnrin lẹ́tọ́ka thirty twenty tó bá ní kó rọrùn kó pé àwọn ẹwà àbúlé rẹ̀ kí ni yóò ní ẹ máa kó wọn wá fún àwọn ọmọ tó fi bọ́ wọn yóò lọ́wọ́ ọgbọ̀n káwọn bá ara wọn bẹ́ẹ̀ àwọn seventy eighty nídìí tó bá ń gbé àwọn ti ẹwọ ẹkẹlù ní ẹwọ ẹwọ ìgbésí ẹja àbùrùtò náà ìpínlẹ̀ ní àtúntò náà ti gbà wí. arábìnrin ní ọ̀dọ́ ọ̀dọ́ ó jẹ́ ọ̀dọ́ dáadáa bíi ti ẹni tèmi ó ti yé tẹ́wá tí obìnrin kan záàtù máa ń bèbè kọ́ wà nípò tó ti kí ni obìnrin tó ti kí ni kọ́ wà nípò tí obìnrin lọ́nà tó wà ní kalẹ̀ gbọ́ yìí, wọ́n ní olú rẹ̀ nìkan fún ó jẹ́ mùsùlùmí tó dáa tó pé méjèèjì lórí mùsùlùmí tó ń gbéra ọmọ ẹgbẹ́ sí sọ fún ìwà nípò wájà mẹ́rin ó tún wá jẹ́ obìnrin tọ́rẹ̀ wà kìí ṣe ọ́gbí jẹ́ kìí ṣe obìnrin tọ́ ọ́gbí ó ti obìnrin tó ti ní ẹni tó gba àbẹ̀rẹ̀ ìlú ọ̀yẹ̀ bẹ́ẹ̀ tó tún wá lẹ́wà sọmọ kúrò obìnrin mi tí ọba lẹ́wà ọba àgbẹ̀wò nípa èyí tí wọ́n kọ́ fún ẹgbẹ́ táwọn báwọn ló fi fi lè gẹ́ni fún oṣù òní ó ti ní nǹkan méjì ní ẹ̀ma torí ẹ̀ wá obìnrin bí obìnrin bí ìgbẹ́ tó yẹ kí wọ́n ní àwọn àti kó lówó lọ́wọ́ báyìí ọbẹ̀ ẹ̀ka sí ọbẹ̀ lẹ́gẹ́ni ẹnìkan wọ́n mọ̀ bó láti rí ọkọ̀ wọ́n ń tèrò obìnrin kan jọ obìnrin yẹn lówó lọ́wọ́ dáadáa obìnrin àtìlẹ́sì ọmọ rẹ̀ ti máa tóbi bẹ́ẹ̀ ni ọmọ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ bọ́lá ti bọ́yá bí ọpẹ́ lẹ́gbẹ̀ẹ́ ìlú ìyẹn wà ní ọwọ́ tó kó ló ó ní àkúrà ah, tó bá fẹ́ òun ó sì kéde òun ọ̀fẹ́ nítorí pọ́lí tó ní ìbẹ̀ nípò obìnrin tí ń bẹ nípò yìí tó tún wá lẹ́wà kìí ṣe ìdí ọmọ ìdí ọmọ títọ́ sọmọ pé àdáwò gbogbo ọmọ nìyẹn tọ́jọ́ kùnrin ni pé kóbìnrin tó kéde ọlẹ́wà ẹni tí ó kó sí inú ọmọ at least ninety eight percent nínú wa yẹ mọ̀ owó gbẹ́gẹ́ ni ẹwà ẹ̀wà fún àwọn akara àfẹ́ tí ọ̀lẹ́wà kan bóyá kó tó wá lẹ́wà tí obìnrin yẹn ọwọ́ ọ̀gbọ́ lọ́gbà ní ìwò. Bábi jẹ́ jẹ́ níbi tí ó tẹ́lẹ̀ kẹta, ó tún máa ní tó bá ṣe lẹ́ẹ̀kan péré wọ́n mílíọ̀n ní péré. Ọ̀gbọ́ ẹ̀ka péré wá kéré wọ́n ló ti kó gàrí sùn yìí. Wọ́n ó ṣe abọ́ nìyí. Wọ́n ló kó gàrí sùn yìí forty one million ní péré pé ẹ̀ka péré one million tó wá ya arúgbóbìnrin yẹn lọ pé ní àpọ̀ọ̀pọ̀ wọn tó wá sọjáde pé àkọ́bẹ̀rọ ah, ọlọ́run orí ìpọ̀lọ̀ sí ọlọ́run ó bì mí ti máa ń náwó mílíọ̀n lọ́kọ́ kí mo fẹ́ ọlọ́run. tí n bá gbádùn tán tí ààrẹ bá dé kí mo fẹ́ ṣe fọ́lọ́ kí mo fẹ́ sọ fọ́lọ́ wọn wà ní kí mo fẹ́ sún un débẹ̀. sọ́wọ́n àwọn tí yóò tọ́wọ́ bẹ̀rẹ̀ lásán ọ̀rẹ́ jì ní mo bèrè sí bẹ́ẹ̀ kò gẹ̀ kí o tó níbi pé o tẹ̀ lọ fẹ́ kó o tẹ̀lé bá sọ̀rọ̀ tó lè fún mi sí bẹ́ẹ̀ kò sọ̀rọ̀. ẹgbẹ́ àbúrò rẹ ni o wọ́n ti wọ́n ṣe yẹ́tùmá yẹ́tùmá nítorí mo ti kí ibẹ̀ kò ó tún wá fáìn obìnrin bá fáìn oṣù méjèèjì wọ́n kò ní bẹ́ẹ̀ àbíkè sọ ẹ̀bẹ́ ni obìnrin tó fún ẹ̀mú sí pé ìgbà mi àti ìwò rẹ̀ ó ti rẹ̀ gẹ́rin lọ́dẹ̀ tó fọ́ ọkọ̀ ó wá jẹ́ kó obìnrin ìjọba lọ́kọ̀ rẹ̀ wá sí ọkùnrin rà rẹ̀ ẹni tí gbogbo ayé ń dékì wọn nínú ọgbọ̀n wọn láìsí nǹkan ìdí gbogbo àwọn èèyàn tẹ àmójúlélẹ́ wọ́n wá pè ó tún wá ní mọ́wọ́rì one million

orí mélòó nínú ẹ̀ ni ìmáàmù tọ́jú ní déédéé ìmáàmù gẹ́gẹ́ ni tọ́jú ní déédéé láàárín àwọn àmàmúmú rẹ̀ ọlọ́run sí gbogbo tí o máa sojú ìdájú nínú ẹ̀ lọ́lọ́wọ́ tó ti pé ìdá àǹfà kọ́síyẹ̀mí ìnùwó láàtẹ́ ààrẹ kò ṣe máa lò ó tọ́wọ́ àpò rẹ̀ bá ná ó bá ìjọba ti dára fún yàn ọwọ́ ìyẹn lẹ́yìn ni kò ní í mọ̀ ẹ̀rẹ́dì lọ́mọ rẹ̀ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ ká ẹ̀bí ká ẹ̀rọ ààrẹ kò máa Àwọn ọmọ ilé ẹ̀kọ́ àti pé kí ni ìsànmì ti ẹ̀ ọ̀tọ́ máa ń fi ṣe ìgbó kí ni ìsìláàmù sí ìgbàláàbọ̀ ìgbàláàbọ̀ ẹ̀ ẹni tí ó lè gbà rẹ̀ rárá bóyá chronic ọ̀tá fún ọlọ́mọdé ogun wa àdélé díẹ̀ díẹ̀ rẹ̀ àtìlẹ́yìn ìjọba gbà tí ó lè gbà rẹ̀ yọ̀pọ̀ fún yàn lóúnjẹ ó ti yẹ bẹ́ẹ̀ ẹ̀kejì wọn náà ọmọ onílẹ̀ àwọn owó tó ń gbà lọ́wọ́ wa lẹ́yìn bàtà akẹ́ra lẹ̀ tẹ́ káà lè fún wọn tọ́pù wọn bí wọ́n bá nílẹ̀ bọ́ bá nílẹ̀ lábùkù àtòwò rẹ̀ àti ilẹ̀ rẹ̀ gbogbo ẹ̀ náà wọ́n àwọn ti fẹ́ bẹ̀rẹ̀ fún wọn ni owó aláàfin ń pa lóòótọ́ àwọn ọba tí wọ́n náà nílẹ̀ lẹ́kọ̀ọ́ ọlọ́dẹ̀ ó fún wọn àìfún wọn báyìí kò nílẹ̀ lẹ́kọ̀ọ́ òtí ó lè nílùú òkìta òtí ó lè nílùú òkìta owó aláàfin ń gbà mẹ́rin ó fún wọ́n jẹ́ tó wà lọ́wọ́ fún ẹ̀ tó fẹ́ gbà tó fẹ́ mẹ́tọ̀ rẹ̀ gbà tí kò fún ọ lọ. Kìí mo fẹ́ fún ọ ló wà lọ tẹ́lẹ̀ kì í yé bí kíni kì í wà lọ tẹ́lẹ̀ ẹ̀tẹ́ ẹ̀ lọ fẹ́ fún ọ ní owó ẹ̀. Àwọn ọ̀tọ̀ rẹ̀ kò yẹ kó mo fẹ́ tẹ̀ tọ́ ẹ̀ wá láwọn nígbà tó kó fáwọn lówó lóògùn. kí ni tó lálọ́pọ̀ ìparí rẹ̀ àti oṣù fún wa fún ẹgbẹ̀gbù ṣé kí wọ́n mọ̀lẹ̀ ní ọjà fún ẹgbẹ̀gbù tó yẹ ṣọ́tọ̀ fún ẹ̀ bí èsì ó kí ẹ̀gbẹ̀ fún tó bá ṣe báyìí òǹkà báyìí ó sì yọ ṣé tí mo rẹ̀ ní bóyá kó tó ṣe wọn àwọn ọmọdé ọ̀dẹ́gbà àbótẹ́ fi ṣe kó tó ń ṣe ni wọ́n ti wí yìí wọ́n ti máa wí fún bẹ́ẹ̀ bọ́jà mi ni wọ́n ṣe ó ti yé. a lè sọ pé tọ́jọ́ bẹ́ẹ̀ fẹ́ rẹ́sì àmọ́ àwọn òní pé léèdì a lè léèdì a ti léèdì. Ìwádìí tó máa ń lọ ọ́ lọ pé bóyá bẹ́ẹ̀ wá ṣe fún ẹ̀yẹ sẹ́yìn ìyàwó tó bá ti sì náà tọ́kọ̀ ìwá ká tọ́kọ̀ lọ́jọ́gẹ́rì tọ́kọ̀ ìwá ká ọkọ̀ rẹ̀ nìkan ní ọjọ́ ilẹ̀ yìí àmọ́ wọ́n fi ètò ilé ìgbà tó lóòótọ́ bá ṣe wọ́n ti máa ń ṣe ojú kó sí níbẹ̀ wọ́n ti máa ń gíní bí ọkọ̀ fúnra yóò fúnra yóò àfi ètò ilé èyí tó bá lágbára méjì lẹ́nu ṣe gíní òun ní òun irú ẹ̀fẹ́ fẹ́ sí wa láì pé bẹ́ẹ̀ irú yẹn ó sì sì náà nù ó sì yé tọkọ wa bí èpè ní wọ́n fi lè àwọn àkàbẹ́ ẹ̀ máa ń bẹ lọ́jọ́ ọmọ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn àmọ́ yàtọ̀ káwọn tí wọ́n ń gé bu o àmọ́ kọ̀ọ̀kẹ́ ìtumọ̀ ara wọn ni rò pé ó yẹ tó wọ́n lọ́wọ́ sáà náà náà náà lọ́yẹ̀ kẹta ṣùgbọ́n náà. Ṣé ìlú ìlú ni àwọn ẹ̀sìn náà? Ṣé sọ pé àwọn jẹ́ òṣìṣẹ́ àwọn ọmọ ìlú wà bẹ́ẹ̀? Mo ní jìlbáàbù èyí tá a máa ń lò tá máa ń gbà wá lẹ́lẹ́ kan náà. Òun ni aráàlú àpá náà bá ti kò yí tí wọ́n tọ́ka sí lórí ìjáàbù yẹn kò túmọ̀ sí pọ̀ ni wọ́n lò láwọn ọjọ́ àná wa àmọ́ ní sí òun lọ́pàá tí wọ́n jù lọ́dọ̀ ní gbogbo ìlú islam àmọ́ kì í ṣe pé ìfọ́ọ̀mù yẹn nìkan náà wọ́n fi ń lọ o pọ́ọ̀mù oríṣiríṣi ni wọ́n fi ń lọ káàkiri àmọ́ kí wọ́n lọ wá lẹ́yìn kan náà lọ́pàá tí wọ́n jù tó bá rí ti táwọn ilé sọ yàtọ̀ sí nàìjíríà máa fi ń lọ nàìjíríà gbẹdúgbẹdẹ àmọ́ táà ó lè wá ayé fún ti dá ọdún ìrùn ìbírù òní ti ti nàìjíríà yìí ó ti yẹ sí àwọn ti nàìjíríà yìí àwọn abúrúkọ kan ti ń bẹ ńbẹ òun ni pé afọ́jú tó bẹ̀rẹ̀ bá lò ó sábà máa ń jẹ́ kí igbá àyà wọn ṣò lórí méjèèjì ju nọ́mbà wọn máa wọ aṣọ lásán lọ yọ fà ní ọmọ ńlá báyìí ó ti igbá àyà máa sábà wá ṣò dáadáa ìgbà ọ̀kan ẹ̀kejì tí ó sábà wá lágbára jù òun ni pé tí wọ́n bá ń ọ̀pọ̀lọpọ̀ wọn náà sì ní ìrìnà balẹ̀ wọ́n jẹ́ gẹ́ni ìrìnà balẹ̀ ìrìnà balẹ̀ ìbí ìbẹ̀ tí wọ́n wá sí ẹ̀yìn bá délẹ̀ wájú ìdílé yẹn àbúrútọ́kọ́ wà nìyẹn ọkọ̀ wọn ní àárín àbúrútọ́kọ́ wọn so ìyẹn báyìí. nínú ẹ̀ ni pé tẹ́lifí bá tẹ̀ wá rárá balẹ̀ tó bá wà ní dáadáa tó bá ti lóhùn kọjá lọ wa lẹ́nu ọ̀ka sókè lọ́wọ́ kọjá bí omi níta ló kọjá bí kan kò ní lẹ́kọ́ bá rẹ̀ bá lè ta lókè yìí kìí ṣe pé ọmọ náà kà ní a sọ pé ó sì ká sókè kádẹ́rì lọ ní ló sí òkè fún rẹ̀ ní ọ̀pọ̀ ọlọ́ọ̀ta lóde àmọ́ ọ̀bẹ́rìn níbi kan fẹ́ kọjá níbi kan tó ara dọ̀ sílẹ̀ àti tí ó kà lóde ọ̀pọ̀lọpọ̀ wọn bá kà ní. wọ́n yẹ̀ nínú kárí ẹni bí báyìí ẹ̀tẹ̀ bẹ́ẹ̀ nìkan mú owó ti ní mọ́ni rẹ̀ pé nínú gbogbo àwọn obìnrin tó bá fún lábẹ́ ìbáyìí yóò gbé òkè lábẹ́ ìbáyìí nínú ìlọ́nà ó lè yẹ láti ìgbà tó ń ṣe yé sára ìbò rẹ̀ tó ti ká lọ mọ́ lẹ́yìn náà sọ yóò tún àwọn sára láàrin ní ọ̀gbọ̀rọ̀ ọ̀gbọ̀rọ̀ fún mọ́ rẹ̀ tó di lé torí àwọn aburú fi ẹ̀dá àwọn adá lẹ́nu lọ́tún bá yẹ pé ọ̀pá náà ní bá lò aburú yẹn máa ń kéré gan sí ẹ̀ wọ́n ìtàbà ká ẹni máa ń ti lọ́wọ́ àwọn bá dẹ́gbẹ́ dẹ́gbẹ́ yìí òní dáhà wọn ti dábàá lórí ẹni ìfún dábàá ká ẹ̀ ìyẹn máa torí ìyẹn lè má rí bẹ́ẹ̀ ó sì lè rí bẹ́ẹ̀ tó bá fi rí bẹ́ẹ̀ so adẹ́pá burúkú kan náà ni ó sì rí wọ́n ti lé sí tó dẹ́ pípẹ́ náà gbọ́dọ̀ wo èwo ni ó sùn mọ́ ilé jù èwo ló gẹ́gẹ́ ni èwo ni ó sùn mọ́ ilé jù agbọ́dọ̀ wo tí a ní máa rí àwọn kọ́ńkọ́ nínú ìpèsè lè kọ́ wọn lọ́wọ́ sáárá náà lábẹ́ àwọn obìnrin fún ọ̀tún ṣàmójútó ìdí ẹ̀sẹ̀ ọmọ bá wọn lédè wọn ti ní ẹ wọn lọ bí bísínà kábì wọn ọ̀tún ṣàmójútó ẹ̀sẹ̀ wọn wọn lè máa ń kọ́ pé lọ́wọ́ máa ń tọ́ ẹ̀sì ti yá wọn máa ń kọṣọ àwọn nǹkan abọ́ sọ́ọ̀tì máa ń bí wọ́n tó mọ wẹ̀ bí wọ́n máa ń ṣàmójútó máa ń wọn kàdé ẹ̀ àwọn tó wà ń lé ìmọ̀tẹ́jẹ́ bí ọkùnrin yíkó ìmọ̀tẹ́jẹ́ rẹ̀ ṣe é wọ́n wọ́n lè ní ẹgbẹ́ ààrẹ ààrẹ wọ́n jáde lọ ọmọ múra mú so ẹlẹ́ ẹlẹ́ à wọ́n ti dá àmà ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wa gẹ́gẹ́ tó wọ́n jáàbù sí ẹ̀sọ́ èyí tí wọ́n máa ń wọ̀ sí náà nìkan máa lílẹ̀ nípa fún tí wọ́n máa ń ṣe ìbí tí ọ̀pọ̀lọpọ̀ wọ́n kí a fún pé nígbà táwọn bá ti dá aṣọ yẹn bólẹ̀ wọn ọ̀pọ̀ tó wà ní ìsàlẹ̀ ẹlòmíì aṣọ tí ó wọ̀ ní tí ẹ kó wọ̀ nínú yàrá ọkọ ẹ̀ níkẹ́ ló máa wọ̀ sísàlẹ̀ ìjáàbù yẹn akọ̀dà ìjáàbù tó yẹ ẹlòmíì wọ níkà ó lè wọ náà nǹkan tó kọ̀ máa kọ́ apábá ìlàkẹ́ àwọn àtìlẹyìn ló sọ̀rọ̀ sí pé òun ṣàfihàn ìjáàbù bẹ́ẹ̀ ni tí ẹ tó jẹ́ ní pé tán múra tó máa mú múra ẹ̀ ṣùgbọ́n fi jáwèé bu tó ẹni máa ṣàlàyé lè tó náà tí wọ́n mọ ẹni tó ní ẹ̀kọ́ tó ń dáadáa wọ́n lè mọ ìlú sọ́mọ fẹ́ tó ń fi ẹyẹ fẹ́ tá ọkùnrin tá a ìyàwó ẹ̀yin lọ́rọ́ bá wíwò. Ìjọba obìnrin owó ti ti wọn. Bó ṣe ní mọ sísọ wọn o, bó ti wọn o, ẹ̀yin ọkọ wọn bá wíwò torí ẹ̀ lọ́wọ́ fi fi yí sí wọn àrùbìdàdó kò wà wọn àlẹ́ ọkùnrin tí ọ̀rọ̀ mẹ́jọ gbà ìlú gbogbo àwọn akẹ́kọ̀ọ́ gbà yóò ìyẹn ni pé ọkùnrin tó ṣe pé yòókèrò àádàwó ara ìgbà ní wọ́n fi ìyàwó rẹ̀ lẹ́rí ìbàjẹ́ ìtẹ́sìnkọ̀ọ́

wọ́n wá dákẹ́ àbí àwọn rẹ̀ gbogbo ọkùnrin kiri ó ti àbí kò ní ọmọ tó ọmọ tó ọmọ tó àdúgbò ọmọ ọmọ pé ní ẹjá bá àbá lè tù nígbà àwọn tó mọ̀tá fún ìmọ̀ ogun ọba àgáyé túkẹ́ ọwọ́ fún wọn lẹ̀bẹ̀ báwọn ó ṣe fẹ́ fi wọn lò ọgọ́rọ̀ wọn nítorí pé ìmọ̀lì obìnrin lẹ parí tó ti kéde wọ́n lẹ parí jẹ́ta ìmọ̀lì wọn ó ti kéde wọ́n kàn rí kábọ̀ flag ní ìdáàbòbọ̀ ní tó ti kéde tó bá fi ilé orí ìyọ́dàrú àti gúnmọ̀ ọ̀ nígbà ni wọ́n lẹ́gbẹ̀ẹ́ ní o gbogbo ìtọ̀kàrí tọ̀kàrí títà nínú ìtọ̀ owó pé nígbà ìjà tó lọ sọ ọ̀tọ̀tẹ̀rẹ́ wọn àwọn tó dáre tí wọ́n ikú kọ́mọ̀ tẹ ọmọ náà náà àtúkà wọn pé nígbà bá tó wà yìí ọkùn sàmì ọ̀dọ́rà tó bá ní ẹgbẹ̀ àdára kọ́mọ̀ wà lábẹ́ ìlú kẹta ní dọ́là tí ò ní mọ̀ ọ̀dì orílẹ̀ sọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bí lẹ́tà yóò mọ́ máa ṣú ẹ̀ níbẹ̀ bẹ́ẹ̀ torí ẹ̀ ọ̀la ẹ̀ lẹ́mú tó wọn.

láì ọ̀sẹ̀ bóyìn ẹni gbàgbọ́ kìí ṣe dáadáa fóbìnrin kó múra kó gbéjà àbùwọ̀ kọ́ wá wọ mínísẹ̀ náà mínísẹ̀ náà tí ó ti bí erékùn yìí lọ láì tó ilé orí fún ọdún wálẹ̀ àwọn olórí fún ọdún wálẹ̀ o ẹ̀yìn ẹ̀yìn tẹ̀lé wọ́n lè fi òòrùn sí ìtàbá ìlọ wọ́n á wọ́n á lójú ìgbàgbò yẹn wọ́n á wọ́n sọ́ọ̀sì rọ́ọ̀nà wọ́n á wọ́n sí ìlọ́nu ìlọ́rẹ̀ yàrá ìdìbò àti wọ́n á nà wọ́n láì fi dáná lọ́bi yẹn ìdí ìsìlámù wí fún ọkọ̀ òun o ìdí ìsìlámù wí fún ọkọ̀ òun o wọ́n yóò lọ sí ni lọ́wọ́ kọ̀dá kò sí lọ́dà bẹ́ẹ̀. Ó bá tún jáde lọ́dà o, aṣọ special ni. Kódà ní pápẹ́ aṣọ kiri. Aṣọ special ni. O lè fi ní pàmẹ́lẹ̀ pé eléyìí bá gbẹ́jà eléyìí náà gbé sí. Tó ti gbọ́dọ̀ rẹ̀ nù. Mọ̀ wọ kí ló sọ rẹ̀? Ẹ̀ẹ́n ìtumọ̀ sẹ́yìn lẹ́yìn mọ̀ wọ̀ jáde fọ́nà àwọn tó wọn tẹ́ẹ̀sì máa wọ̀ ìwọ́n tó wọn tẹ́ẹ̀sì tó ẹgbẹ́ tẹ́ẹ̀sì wọ́n wọ̀ títí o olùsèlú àfilẹ̀ wọ́n wọ̀ wọ́n wọ̀ wọ́n láàyè wọn lórí fún ọ. kápó wa kọ́kọ́ lọ kéré àti èyí tó wà lókè náà dáa ìwé náà wọ́n wọ tablet àbílẹ̀ náà pè é ìrìnlẹ̀ pẹ̀lẹ̀ ọ̀dà ìjọba àwọn tí kọ́kọ́ ẹ̀dá ẹ̀sìn máa mọ́wọ́ jáde ó lè máa wọ́n pẹ́lẹ̀ bí ìmọ̀tẹ̀ fún ní sílẹ̀ kò ní sílẹ̀ lóòótọ́ àwọn tọ́lọ̀ ní ọwọ́ kọ́ọ̀mù káàkiri pé tọba tọba tọba fọ́sọ̀ yóò ṣe rí pẹ̀lú àwọn obìnrin bẹ́ẹ̀. lóòótọ́ tó bá wọ àjẹkọ́ yẹn tó bá ti tóbi lára ẹ̀ díẹ̀ kò sí ìgbòho jù fún ti òkè ni mò ń sọ ò ìlẹ́gẹ́rì torí pé obìnrin ẹgbẹ́ ní ìgbàdàn rẹ̀ wá táìtì ó lè rí aṣọ alágbèkọ́ ara rẹ̀ tí wọ́n táìtì mọ́ náà tí ó sì fi dodo rẹ̀. àmọ́lẹ́wò tàlẹ́ bíbà yìí mọ́wọ́ tó kéré rárá bó mọ́ mọ́wọ́ tó wá táìtì mọ́ bó yàtọ̀ tí kò jẹ oṣù olójú ọ̀nà àwọn ẹ̀rẹ́ kọ̀ kan yàtọ̀ tí kò jẹ nílẹ̀ kan yàtọ̀ sí ẹ̀ tó bá tiẹ̀ lọ wà níbi tóbi yẹn gbọ́dẹ̀ bá wà kò dá tó kò wá wọ sí òde kan kò dá tó lọ́sọ̀ òbí yẹn gbọ́dẹ̀ lè rí lẹ́gìs lára rẹ o ìyẹn òsì burú jù ìyẹn burú jù kó lẹ́gìs lára rẹ pàápàá jùlọ láti fi ọwọ́ ẹ̀rú kúbà ìwálẹ̀ tó bá ti jẹ́ bí ìtẹ̀wọ́ rẹ̀ kọ̀ọ̀gá tó lè máa jẹ́ lọ sí ibẹ̀rẹ̀ rẹ̀ obìnrin ẹgbẹ́ rẹ̀ kẹ́lẹ́ tó lè jẹ́ lọ sí ibẹ̀rẹ̀ ìyẹn náà dá torí pé ìwọlé kóbìnrin kí wọ́n rí láti fi ẹrúkọ yìí síbi ìdọ́dọ̀ ìwọlé kóbìnrin wọn rí sí fúnra wọn obìnrin sóbìnrin ọ̀gbọ̀n máa rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọkùnrin sọ́kùnrin ọ̀gbọ̀n máa rí kí láti fi ẹrúkọ síbi ìdọ́dọ̀ ọgbọ̀n máa rí ìwọ tòkátẹ̀ wà lábúrú tẹ̀ wà pọ̀ níbi pé ẹ jáde pẹ̀lú aṣọ bẹ́ẹ̀ ìsìláàmù rẹ jáde pẹ̀lú bẹ́ẹ̀ o ẹ nípa ti sọ̀rọ̀ nípa àwọn arúgbó onítọ́mọ́ kọ́ aṣọ wọn ìdìbàbò wọn lẹ̀ yóò kọ́ aṣọ nọ́mà ní ara wọn tóbìnrin ẹgbẹ́ wọn lè rí lára wọn ló túbọ̀ sí aṣọ nọ́mà làwọn wọ̀ jálẹ̀ bàbá mi lọ ta bá rìn lọ ta sọ wọn bọ sílẹ̀ tí ìsìláàmù sọ ó ti yé lẹ́sìn ìpè àkọwálẹ̀ bọ sílẹ̀ tí bá sílẹ̀ yẹ kí ni ọmọ àmà ṣé ìjà ẹ̀dá ẹ̀dá ọmọ àmà yẹn tó dàbá rìn lọ àwọn olùdòdì sílẹ̀ nígbà tá bóyá fẹ́ lókè àti bí akẹ́rẹ́ ìjọ tó àtọ́ wọn sílẹ̀ ó tó fẹsẹ̀ lẹ́yìn wọn sílẹ̀ àbí sọ́ọ̀sì mi. bùkà kálá nípa balẹ̀ ní aṣọ ẹ̀yọ́ òun ọmọ ẹ̀mọ́ kó o ká ń bọ yìí. ó tí ó sì wọ sọ́ọ̀sì ilé ìṣe ààrẹ ni gbogbo á dáa mọ̀ kọ́dà wọn mọ so àpòrìmì wọ́n náà máa ń ṣe bẹ́ẹ̀ o láwùjẹ́lẹ̀ yẹn náà máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n lò ní gbà tó bá tún fún òní bọ́ sọ́ọ̀sì láàrin ilé tí kọ́ lọ rẹ́sì báàbù tí ọmọ wọlé kọ́là tí ó kọjá lẹ́ǹtì rẹ̀ bẹ́ẹ̀ bí two inches bí islam ṣe ní ọ̀nà láti lè òun kọ́ wọn lé tó bá tún pé òun ọ̀fẹ́ ló sọ́ọ̀sì ìyẹn ni kọ́ wọn wọlé wọ́n dàbí débi tí ó ti ṣe nǹkan tó bá fẹ́ bẹ̀rẹ̀ ṣe kan kọ́ má bẹ̀rẹ̀ ọdún tó jìlẹ̀ dáàmù má bẹ̀rẹ̀ ní gbogbo ara rẹ̀ lẹ́sìkè mi bẹ̀rẹ̀ tí mo rí ní ilé olóòtú ẹ̀sì mọ̀ tó àbí bíbí ọlùkù ẹ̀yìn ẹ̀rọ máa gbọ́ yìí fọ́mọ́ olùkù ní kàmọ́lọ́nà ọ̀gbọ̀gbọ́ bọ̀ tó lè bẹ̀rẹ̀ sílẹ̀ lẹ̀ kó má ṣe nǹkan kó má ṣe olùkù báyìí gbogbo ẹ̀yìn ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ ìta bó ṣe rí kọ́nà wọ ìlúbáàbò tí ó kanlẹ̀ tí ó sì kí ni tí ọ̀nà wọlẹ̀ tí ó tún lébi two inches. ìrẹsẹ̀ wa tún ṣe pé yóò wá wọ mínísítẹ̀sì náà o yóò wọ̀ sọ bí ó débi kókó sẹ̀rẹ̀ ìyẹn tó bóyá tẹ̀ àbí òrò tí ó débi tẹ̀sì rẹ̀ àbí ó débi kókó sẹ̀rẹ̀ ọgbọ̀nà wọ̀ síbẹ̀ tó bá fẹ́ ṣe yíò náà ẹjọ́ lè yọ da ọlọ́dọ̀ kan wọ́n lẹ́sẹ̀ kìí sáwà ẹgbẹ́ tí a ti ṣe láàbò tàbí orí ẹ̀ obìnrin ó sì fẹ́ máa ṣe nù ní ọ̀sẹ̀ ilẹ̀ nígbà wọ́n fẹ́ jáde wá pa ní ọ̀dọ̀ tí ní gbọ́ ọmọbìnrin yìí ò ní gbọ́ sí ìdílé láti táwọn ìdáàbò ní ọ̀rọ̀ títí wá bá lọ́kàn ní ọ̀hà pọ̀ ẹ mọ̀ á ìyá àlàbí bá ọmọ làbí bá wà láàárẹ̀ ọ̀gá àwọn sọ pé wọ́n lọ́gbà láti bẹ́ẹ̀ every time máa chẹ́ẹ̀kì rẹ̀ wò máa chẹ́ẹ̀kì rẹ̀ wò tó bá tẹ̀lé níjà àbùkù ọ̀gá rẹ̀ níjà àbùkù ìyàwó rẹ̀ kọ̀ nẹ́mù ẹ̀ tó bá lè fi yàrá wọn pé ẹ̀ẹ́ ṣe èyí rẹ̀ rà fún mi ní ọ̀rọ̀ ìdíkọ̀ ọ̀rọ̀ àwọn ọmọ wàhálà mi pọ̀ èyí tó tẹ̀lé fún ẹ̀yìn tó yàrá wọn lọ́wọ́ ṣe wà pé àwọn jábìyẹ́lẹ́ báwọn ni ìjọba mọ̀ra ẹ̀ẹ́kẹ́ tó fi lówó yẹn tó aláàkó sí ní oṣù bílẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ní pọ̀ o ti dámọ́ sílẹ̀ rárá o bá lè tó dàbò kan sì kí lára irọ́ owó sì ní wà ní gbà irọ́ ìjẹ́ ọ̀díwọ̀ mọ́ ó ti dèrò wọn láyé lọ ẹ̀ ká máa tẹ̀wù pẹ̀lú wọn torí ẹ̀ torí wọ́n ṣe tí wọ́n o wọ́n ṣe tí wọ́n o kò sí má nìkan àbẹ́bí ti lóbìnrin mẹ́rin pé wọ́n ṣe kí ni ló pe láyé bẹ́ẹ̀ lọ́wọ́ pẹ́ mo gba àwọn ìyẹ̀wò búburú tù wọn kó wàá fún àwọn olùwọ́n sí kó wàá sí wọn ní obìnrin rí o kó wàá sí wọn ní obìnrin rí o kó tí wọn lè tẹ̀lé sí lórí méjèèjì wọn lọ sàárà náà. Náà wá bí ọjọ́ àlùfọ́ máa lọ lọ́rọ̀ yìí lọ́dẹ̀ àpáàdù àwọlé ìwà kò gba ilẹ̀ ló mọ̀ ọ́n pé wá nígbà tó mọ̀ ọ́ ló wá jẹ́ wá gbogbo ìjọ èyí tó súnmọ́ ni pé àwọn kan ò tí ì jẹ́ òògùn lójú méjèèjì lọ́nà lọ lóòótọ́ lọ́dọ̀ àwọn àbá ìhòòhò pé méjì a ní òògùn tó yẹ ní mùkàmùlá bọ̀ a sì ní mùkàmùpápá mùkàmùpápá nìkan yìí ó ti yé mùkáládọ̀ ni wájú àtẹ̀yìn yẹn ni pé ojú ara wa àtẹ̀yìn. so ó tún tẹ́tẹ́ pé ìjọ́jẹ́ mọ̀ká pápá jẹ́ ẹ̀rọ sí ìdílé mi kì í lágbára èwo sí ìdílé fún un. bàtọ́ wa yá láàmú wa kọ́ ní ẹ̀sẹ̀ ìgbọ̀rọ̀ sí gẹ́nu ẹ̀gbọ̀rọ̀ yìí èyí tó súnmọ́ jù wọ́n lọ ọ̀tà náà. ṣé ó wà ó wà àtàkì pé irú nípa aṣọ tẹ́ẹ̀ so obìnrin jẹ́ pé òun ní ní jíǹsì yẹn ló máa wò àti jáde yẹn pínpín lóhùn lé ìwọ̀n lé wọ́n dàbò lẹ kọ̀ọ̀kan báyẹn tó wà láti mọ̀ pé kéèyàn fẹ́ wù ìfẹ́ lórí apá wọlé ó lè jẹ́ lẹ́yìn níbẹ̀ tó tó wá ta sí pé ìwọ̀n lé lọ ní bàbá òun ìwọ̀n lé kọ́kọ́ ní bàbá òun fún ìgbé ìgbé àwọn ìgbóhùn ní àwọn arúgbó màdíyà tó lọ́gbọ́n lọ́gbọ̀nrin tó bá lọ́wọ́ ò lè múra ẹ̀sìn èyàn lè àpá ìṣẹ̀lẹ̀ sí ìyàn ọ̀fẹ́ tó bá ní jésù lọ́wọ́ náà lọ́wọ́ sí máa sọ pé lóko sí ìmúra yóò sọ́ọ̀sì lè lọ sí ìmúra àyàn ìtọ́láka bá rí pé bóyá tá a bá fẹ́ tán ọkàn rẹ̀ máa rọ̀ ọ̀rọ̀ ọkàn ló ń gbèsè pé nínú báwọn àsìkò díẹ̀ ìgbèrè tó ń wà lọ́dọ̀ bàbá tí ó bá ti jẹ́ rẹ̀ ẹ̀ lọ́fẹ̀ẹ́ يجب الوسيلة طبعا الواقع اليوم بتاع هاي شخص اليوم طبعا هو من التدريس طبعا هو في سوريا في نظام كبير يقول قالوا بنبي يقول فيديو في نوبة نوبة بيجلس في البيت àwọn alágbèbè sáré bí ọkùnrin máa lọ tọ́kọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ díẹ̀ díẹ̀ ni tòtí yẹn bá fẹ́ ní ìbámu tó yóò yí padà ìyẹn ò kí ìgboro. tó bá ní ká ẹbí sí gbọ́dọ̀ àwọn gbọ́dọ̀ àwọn àbáwọn sísè àwọn káfọ́ọ̀mù wọn náà láì tí kó fi sọ pé àwọn èèyàn tó láti ojú tí wọ́n káwò láàrin lọ bá wà báwò láwà pẹ̀lú bá àbọ̀ máa pé ọdún kan ọdún méjì kàtó lọ bá ká mọ̀ pẹ̀lú obìnrin bẹ́ẹ̀. tọ́tọ́ wá ní pẹ̀tọ̀ ìdíjẹ́ tó fẹ́lẹ́ káwọn ní pé abẹ́ lọ sí ìdìbọn a ní kùbì lọ́dọ̀ aládìí òun lọ́ká fún wọn láàrin ìjọba pé pé tí wọn lápá wọlé sọ́dọ̀ dáàdì ní òwúrú. ó di ìyẹ̀dùn ní òwúrú kí wọ́n máa pé wọ́n sàṣọ ní ilé ọ̀run ọ̀nà tààrà náà. tó jẹ́ ṣe ìgbà tó ṣe àjẹ́lẹ̀. Sáà abẹ́jọ́ ìyẹn, sáà abẹ́jọ́ ìyẹn, àìmọ́ ṣe wáyà àwọn tí wọ́n fi yẹn mọ́ àwọn tó yẹn wọ́n ti pọ̀ sí ààyè. Àtàwọn tá sọ̀rọ̀ lọ, àwọn kàdé pé wọ́n kà pé tí àwọn bá wọ iná bọ̀ gánà. Ọdẹ. Olùkọ́ sí àwọn bá wọn náà ó ti gbé wọn. Àwọn ọmọ rẹ̀. Àwọn òkú ẹ̀ ní ọ̀rẹ́. Nígbà tí wọ́n náà wọ́n náà yẹ kí wọ́n gbé bọ̀ àjẹ́ náà tó tó wà lẹ́jọ́ ọmọ wa tó ti wú bẹ́ẹ̀ náà ìsọkúsọ ni ẹni tó bá wọ ẹni tó bá jẹ́ pé ó jẹ́ mùsùlùmí tó fi kú sí ọ̀sẹ̀ bọ̀ ẹni tó bá wọ ẹni tó jẹ́ mùsùlùmí tó fi kú kọ̀sẹ̀ bọ̀ kò gbé mú kọ̀sẹ̀ ẹ̀ṣẹ̀ kọ̀sọ́dẹ̀ tán ọ̀rọ̀ ṣe gbèbèrè sọ́lọ́run àmọ́ ẹlẹ́sẹ̀ ni polisi náà ni amugbó ni apààyàn ni tí wọ́n ẹni bẹ́ẹ̀ bá kú tó bá wu ọlọ́run yóò fi gbẹ̀yà gẹ́gẹ́ bí àdéhùn ọlọ́run. ó lè wá lọ mílíọ̀nù nínú náà àdéhùn wà pé ìgbẹ́ àdéhùn ìlẹ̀ pé tó bá ti jọ́ kan ọlọ́wọ́ sọ fún àwọn aláìsà pé ẹ lọ sínú ńlá ẹ lọ wo ẹni tó ṣe pé bá ń bẹ nínú ọkàn rẹ̀ ọkàn rẹ̀ nìkọ́lá lárúrá tẹ̀mínà ìmọ̀ ìdí òòrùn ti lè di ọmọ náà fúkà lọ nínú gbàgbọ́ tí bá ń bẹ nínú ọkàn rẹ̀ ẹ lọ mú wa ẹ̀yọ wọn jáde kó lọ náà wọ́n wà á tẹ̀lé kẹ́ wọ́n ti dúró ó ti yẹ wọ́n ti dàbí ṣáàtò láwọn àlọ́ bí báwọn ní kàyà áfíríkìnì lálọ́kù rẹ̀ wá so àwọn náà wà tàbí èèyàn gidi àwọn apá ojú àpọ̀ ìdílé ní ẹgbẹ́ ti sún ẹ̀wọ̀n rí àbẹ́tẹ́tẹ̀ rẹ̀ ti dárí agbẹ́rùn-ún àti bí jẹ̀rọ ẹ̀ náà nǹkan ní tẹ́kọ̀ọ́ lè ní mú apá àti tọ́tẹ̀ rẹ̀ náà lẹ́sẹ̀rẹ̀ yẹn náà faramọ́ àti pé bọ́ọ̀lù yóò kàn ní balance tàbí ẹ̀sìnbílẹ̀ lẹ́sẹ̀ tó bá wà láàrẹ̀ tó ṣe ń jáde ẹ̀ pọ̀ yóò àwọn gbìyànjú jẹ́ ni. àwọn mùsùlùmí tọ́wá gbẹ́bọ àbí tó ṣe bẹ́rẹ́ tó fi kú tó sì yé àbẹ́yìí dé tó bò bẹ́ẹ́.

lílọ bàbá àwọn relé òkú yóò lọ mẹ́tàlá ní lọ́jà rẹ̀ sí yóò sì máa wà bẹ̀rẹ̀ pé àwọn yẹn lè fi jáde náà wò ẹ̀tọ́ àwọn yẹn lè fi jáde náà wò àwọn àtàwọn olólùsà lójú méjèèjì wọ́n jọ jọmọ̀ nínú lẹ́yìn àwọn òbí ẹ sọ́ra yín ọlọ́wọ́ ọba òbí mọ́ ẹ̀dá tó ní ọ̀pẹ̀ta ni kò lè sí iṣẹ́ ẹgbẹ́ ti fọ́lọ́wọ́ ọba tó mẹ́jọ lójú kò sí tọ́fẹ́ sí fọ́lọ́wọ́ ọba tó fẹ́ lé fún orí ọlọ́run àbọ́lá rẹ̀ ẹ̀gbọ́ dépò pé tí o ti wá wò pé lágbájá ni ọmọ lágbájá tó ọ̀gá fi ṣe tó ní o ṣe ọ̀gá ọ̀gá lọ ni o ọlọ́run ti já bá wọn lọ o àmì sọnù o ẹ̀rọ ju ẹ̀ padà bí bẹ́ẹ̀ rìn ọ̀láì ẹ̀rọ ju ẹ̀ padà bí bẹ́ẹ̀ rìn bẹ́ẹ̀ lórí ẹ̀yìn bẹ́ẹ̀ ọlọ́mọdé àwọn ọmọ padà sí aburú o ọjà àmọ́ ti jà náà àwọn padà sí aburú gẹ́gẹ́ lẹ́sẹ̀ sí ọlọ́mọdé àwọn ọmọ àti kú òkú bàjẹ́ yọ ọmọdé àwọn olùmọ̀ láíláí ọmọdé àwọn olùmọ̀ láíláí ọ̀nà tó bí ọlọ́run wà láì. a kò sí o àwọn yẹn fẹ́ bẹ̀rẹ̀ o káàdì ẹ̀ẹ́dì wọ́n sàlẹ̀ wá kalẹ́ o. máa fi ọlọ́run ọba ní o kò sí o máa fi ọlọ́run ní o wọ́n láì kì í ṣe báà ní o ọlọ́run ọlọ́run wa kọ́ ní oṣù tún náà yí fẹ́. tó àwọn tí o sì wọ ọbẹ̀ yẹn tí wọ́n tún ṣe ṣe kọ́kọ́ àdá ìwọ́n tó tún mọ́bẹ̀rẹ̀ yẹn mọ́ sáré ọmọ bẹ̀rù ìkọ́lọ́mọ́ ti òkú ọlọ́mọdé àgbàwá o yà ah. ah. bá kú o àbẹ́ ah, fún nìsí abẹ́ká fi dáadáa fẹ́ dáadáa àmọ́ tó bá jẹ́ sí pé ní kápúrìsì ni ó lóore fún ayọ̀ ìjà sí ìranù ọlọ́dé àkókò mẹ́ẹ̀ ọlọ́dúnbìnrin ọlọ́pọ̀ ọ̀dánù fún rẹ̀ ọ̀gá ẹ̀ olóore púpọ̀ olóore púpọ̀ ọlọ́mọ ọlọ́ járí túnbẹ̀ yìí ti kú gbàwọ́ ọwọ́ ọlọ́ọ̀kọ̀ba ọjà sẹ́bọ̀ ọjà sẹ́bọ̀ ọjà sẹ́ramu ọjà símọ̀ ẹlẹ́sẹ̀ àwọn díẹ̀ díẹ̀ tá a dá tá a ń ṣe ní téèkì kó sí ọlọ́run tó sá tàbóríkì rẹ̀ fún wa láti rí ọlọ́run gbà náà náà. Ee. So, mo jẹ́ àlà

ọmọ ya wá bá ti fà á ẹni náà lórí ìkèkè oníkèkè rí àdìsí tó wá mú wá náà ní àdìsí rí èmi náà ti mọ àdìsí rẹ mo mọ àdìsí rẹ ò bẹ́ni yẹn mo sáré lọ́wọ́ àṣẹ láì lórí ọ̀rọ̀ yẹn náà. di àwọn ọ̀rọ̀ àwọn afá sí i la nítorí àmọ́pà tó di jọ́rọ̀ ìjọba ẹ̀sùn owó ẹ̀sùn Ọrụ ọ̀rọ̀ yìí ti fi kí ìbámu àdúgbò yìí ẹgbẹ̀rún ọlọ́run àpá àdúgbò yìí ẹgbẹ̀rún ọlọ́run ọ̀gbẹ̀rún ọlọ́run ẹlẹ́rìí ẹ̀la ẹni ti pé àsìkò owó ọláì àwọn àtàwọn méjì àwọn òfin ti ju kò sí ìdìbò lára wọn àtúntọ́tọ́ náà sí wá rẹ̀ ọlọ́pàá yìí wọ́n máa lẹ́kọ̀ọ́ rẹ̀ tọ́ wọ́n ní àwọn sọ bẹ́ẹ̀ nìkan pé bàbá yẹn kẹfẹ́ rí ni ọkọ̀ yìí wá bá ní sàmúwá ìmú wa àwọn ẹ̀dẹ̀gbàdé sì yẹn tẹ́lẹ̀ àwọn aláàbí sì yẹn òun tó wọn ní bá rí ìwé ìmọ̀lẹ̀ rẹ̀ lọ́wọ́ mi bẹ́ẹ̀ ni ìmọ̀lẹ̀ rẹ̀ lọ́wọ́ mi bí o ṣe ti kí o lè má fẹ́ bọ̀ o àmọ́ ọ̀nà tó fi ilẹ̀ yẹn náà àbúrò ẹ̀bọ̀ lòun náà ẹ̀bọ̀ lòun náà ìpèrè nù lọ́dìé lórí pé òṣìṣẹ́ ọlọ́run sọ pé àhàdù mẹ́yìn náà wà lẹ́yìn náà wọ̀nyí àsọ̀lá bàbá ìtàlákà àkọ̀rẹ̀ kàpà. ẹ̀rẹ́ mi láti ẹ̀rù sẹ́yìn bẹ́ẹ̀ láàrin wọn àtàwọn jẹ̀fẹ̀ rí láàbí ẹni tó tẹ́ ẹni rí mọ̀ àtẹ́ni tó òun náà ní irun ẹni tó bá tóbi sílẹ̀ bá òṣèlú ó ti kèbè inú ìkọ́nà sàábà dọ̀rọ̀ pé ó ní àwọn sàábà nílùú àwọn mọ̀sánlá àwọn sọ́lọ́ ó ní lámìyàwó nínú àmàrà gbàǹkára tàbí kọ́kù nílùú sọ́lá ó láwọn sàábà wọn ò rí kankan nínú àwọn iṣẹ́ ìsìn dáǹtì tó fi gbé sáábà kò jù sílẹ̀ yọ́ sọ̀rọ̀ ìdìbò fèrè àyàfikẹ́ni ìrún nìkan

kí ọjọ́ mùsùlùmí ti tẹ́lẹ̀ ó lórí mùsùlùmí tí ó ṣe ìgbìyà àwọn sọ́dọ̀ lọ. Kìí ló kí ọmọ ajá ń sọ pé ìdẹ́sẹ̀ ká máa mú ìyàwó ọmọ ẹni. Ìyẹn lè lo wá ta ọdún yẹ̀ nínú náà nítorí pé tẹ́lẹ̀ ó lè lo wá fi yẹ̀ yẹ̀ nínú náà tó gẹ́gẹ́ àmúlòrí mùsùlùmí tí ó ṣe gẹ́gẹ́ lọ tí ń sẹ́wọ́ lọ. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn àpá àti bẹ́ẹ̀ nù lù ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìta ló lórí jù lọ bó ṣe rí nìyẹn o torí pé tó bá fáwọn àfa yẹn hundred percent ni wọ́n jọ wà á rí ninety nine nine point nine tó máa rí lẹ́yìn tó máa fẹ́ bọ́ bó ṣe rí wọn bẹ́ẹ̀ o tó máa fẹ́ bọ́ owó yẹn tó kún wọn bí wọn ò ṣe wọn ò ṣe mú ìmí sì nígbà tó ń rẹ̀ wọ́n lè má ṣe ìmí sì nígbà tó ń rẹ̀ àmọ́ lè má ṣe lọ́wọ́ wọ́n tó síwájú mi rí wọ́n tó gbàgbọ́ ọlọ́jà wọn dára sí láyé ọlọ́jà wọn dára sí láyé jáfe sí náà fẹ́ o sí wá ní ẹni tí ó fi ọlọ́ fún yọ ọlọ́run ọba yìí láti fi ọlọ́run ọba náà ọlọ́run wá bí ẹni láti ìtọ́ ọmọ mi gbà sí ẹnì